والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله فصل في حكمه صلى الله عليه وآله وسلم في أربعة سقطوا في بئر وتعلق بعضهم ببعض فهلكوا وفي صفوة نكوى دجوى النبي محمد صلى الله عليه وسلم نكوى وين يمانكا تاكي أو ملني والسبوس نقاقا apá kan wọn. apá kan wọn di apá kejì mú gbogbo wọn sì padà pa ni sínú kàga yìí. الإمام أحمد أتي البزار أحمد ó ní tírọ̀tà mẹ̀sì musnad nípa hadith bẹ́ẹ̀ náà ni alizar ó náà ní tírọ̀tà mẹ̀sì musnad nínú hadith musnadu ahmed ibn hanbal asuni musnadu albazar ìkíni kejì wọn àtàwọn míì nínú àwọn olùmọ̀. àwọn ni wọ́n sọ fún wa nípa hadithi wọ́n láwọn èèyàn kan ihtafaru òbí rọ̀mbìlì Yemen wọ́n gbé kànga kan sí ilẹ̀ Yemen. kọ́tọ̀ فسقط فيها رجل يعني كبا سبوسن وكباين فتعلق بآخر gbàtí ń ṣubú lọ ó di ẹnìkan mú ìgbà tẹnìkejì náà ń ṣubú lọ òun náà tún di ẹnìkẹta mú ìgbà tẹnìkẹta náà ń ṣubú lọ òun náà di ẹnìkẹrin mú tó fi wá di pé èèyàn mẹ́rin wọ́n ṣubú sínú kànga lápapọ̀ wọn fẹ̀mẹ́ẹ̀tù àwọn mẹ́rẹ̀ẹ̀rin sì kù. àwọn èèyàn àwọn èèyàn mẹ́rẹ̀ẹ̀rin tó kù wọn á gbé ẹjọ́ lọ bá Ali ibn Abi Talib radiyallahu anhu. Ali wa sọ pé ẹ bá wá àwọn ẹni tó ẹ pa àwọn ni wọ́n ní kànga ohun tí wọ́n gbẹ̀ẹ́ àwọn èèyàn tẹ mọ̀ pé àwọn ni wọ́n ní kànga àwọn tó gbẹ ẹ bá wá wọn. ìrẹ́ ló ti jẹ́ pé tí èèyàn bá ṣe nǹkan tí wọ́n wò pé nǹkan yẹn lè wúlò fáwọn èèyàn ó ṣe lọ́nà tó ṣe pé kò tún ní jẹ́ ní tó léwu fálàfíà àwọn èèyàn agbẹ́kànga tó dáa ni ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ gbé kànga síbi tó súnmọ́ páwọn èèyàn lè ṣubú sínú rẹ̀ ẹ sì gbọ́dọ̀ fi kànga sílẹ̀ lọ́nà tí ó fi rọrùn fẹ́ni tí ó ṣubú sínú rẹ̀ láti ṣubú sínú ẹ̀. tí kànga lọ tó bá jẹ́ pẹrẹsẹ tẹ́ ẹ fi nǹkan kan sàmì sí pé wọ́n àkóso pé ẹ̀yìn èlò kòkó lágbọ́n bí tọ̀ wà tí wọ́n máa ń kó sínú kànga yẹn ṣùgbọ́n gbà tán gbẹ́ kankan yẹn tán ẹ wá nǹkan kan bíi goro ẹ gbélé lórí àwọn bíríkìlìyà wọn wá fi símẹ́ǹtì wọn fi mú goro mọ́ òkè kàga ẹ tún wá fi goro yún ẹ tún mú nínú rẹ̀ ń tẹ́ fi ṣèdérí fún kàga hàn lọ́nà tó ṣe pé bá fọ́jú gan ni bá ń bọ̀ tí ó bá kọjá gbabi tí kankan wà kò ní kàn lérò yìí pé ilẹ̀ lásán ló ń tẹ̀ tó bá ti kọlu goro tẹ́ ẹ fi ṣe ìdérí fún kankan sọmọ kí wọ́n mọ̀ pé bí kì sọ̀nà ó náà mọ̀ béèrè pé kí lọ́wọ́ à ń bì kankan ń bọ̀ sí wọ́n pé tẹ́ bá ṣe kòkò sínú kankan tí kòkò yẹn ò bá ga sókè fúnra ara rẹ̀ níbi tí ibi tó dé lókè kànga ẹ̀rí kó a tún fi block a fi sọ̀ráǹdì ibi tí kòkò yẹn bá wá sókè ṣáájú kó tó di pàtẹ dérí fúnru kànga yẹn lójú ọ̀nà pé àwọn ààbò tó péye fẹ́ni tí ó máa pọn mí bẹ̀ àwọn ààbò tó péye kẹ́ni tí ó bá máa kọjá lágbègbè bẹ̀ kọ́ máa ṣe pé kànga tá a rò pa fẹ́ fi sáráyé lóore làwọn èèyàn máa aṣojú kú sínú rẹ̀. tí kànga bá jẹ pẹrẹsẹ bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe ń bomi nàìjíríà yìí wọ́n kàn gbé kànga kalẹ̀ ni so yóò wà ní the same level pẹ̀lú lẹ̀. tí wọ́n bá tún fẹ́ sànú ẹni tí ó kó rẹ̀ kọ́mọ́bà tètè kó bẹ́ẹ̀ òun náà ni wọ́n kọ́ àfi irú páànù kan léwu bíi méjì wọ́n lè fi bò ó tí wọ́n ní mọ̀ pé bóyá kànga ní bẹ́ẹ̀nbẹ́ so tí wọ́n bá ń bọ̀ tó ń rìn bọ̀ ó tún jẹ́gbà tí gbogbo tí gbogbo tí gbogbo ìlú dá tí gbogbo àdúgbò dá wọ́n ní mọ̀ pé kànga ló wà ń bẹ̀ ọkàn rìn débẹ̀ ni bá tó kó kànga bàm tó alukiyama kọ ẹlòmíì lè bá bẹ kú ọ̀pọ̀lọpọ̀ ọdún àwọn kànga táwọn yẹn sì ṣe ìdérí sí o tí wọn di mákètì pẹ̀lú nǹkan tí wọn fi dáàmà kí kànga ni ó tún máa ń fẹ̀ kọjá àbíkí afọ tó ṣe pé téèyàn bá fi rí bẹ́ẹ̀ àfa gbọ́dọ̀ láìra nítorí pé ẹsẹ̀ rẹ lè má kà sọ̀rọ̀ kó tó bá rẹ́sẹ̀ gbé sí tó tún rẹ́sẹ̀ gbé síbi. Si o lè máa struggle bó ti ṣe jáde so ṣùgbọ́n ó fẹ̀ ju fífẹ̀ ẹsẹ̀ rẹ lọ ètò túmọ̀ sí pé àwọn giant àwọn lọ́gbẹ̀ẹ́ tẹ́sí mọ̀ kó níbẹ̀sẹ̀ tí wàá ṣe fẹ́ mọ́ yọkọ̀ kú tí ọmọ wo mọ̀lẹ́kà kú bí ó ṣe gbẹ̀mí rẹ ni nítorí tí o bá ti sí ọgbọ́n téèyàn lè dá èèyàn padà sọ̀rẹ́ndà náà o tún wá gbìyànjú títí títí o tún wá dókè kò sí ní lè gbámú ẹ̀rọ kéèpé ò ṣe gbá mú ṣé lẹ̀gàn ṣe gbá ilẹ̀gàn ò ṣe gbá torí ẹ̀ ìgbà táwọn eléyìí tẹ́wọ́ kétí parun bá dé gbogbo ntí ò sọ là ń bẹ ìyẹn máa ń rò pọ́ là wà ń bẹ ni tí ìparun bá dé gbogbo ntí ò sí ọ là ń bẹ ìyẹn máa ń rò pọ́ là wà ń bẹ nísìnyí kákódò ń gbé ẹnìkan lọ kọ́ lọ́n sọ wa gbàtòdò wa ń gbé lọ tí ń gbé lọ tí ń gbé lọ ọ wá rí tí kankan tí ń yọrí sókè tuntun lọlẹ̀ ń yọrí sókè tuntun lọlẹ̀ sọ̀rọ̀ pé bí sẹ́ ń gbé lọ yẹn tó sì rí pé omi ń tì òun lọ sí ẹ̀bá abitọ́ wà yóò tún máa dápẹ́ fọlọ̀ pé inṣàlọ́ ń ti ń lọ sókè ti ń lọ sílẹ̀ tó ń bá ti dì í mú kò ní jẹ́ kó wọ́n tẹ̀lé láì mọ̀ pé ń ti ń lọ sókè ti ń lọ lẹ̀ ìdá ìdà tó mú bẹ́rẹ́bẹ́rẹ́ bàjẹ́ ok wọ́n wá di dààmú ó dìímú àbọ̀ ní dìímú ó dìímú náà nítorí pé ọgbọ́n wo ló tún kù ọgbọ́n mọ́ máa hílẹ̀ tù máa ń la hílẹ̀ tẹ̀lẹ̀ kí tí ọgbọ́n kò sí so ó tún di dààmú náà pé ṣọlọ àdìẹ́ tó fi dé náà lọ ọwọ́ rẹ̀ sì ti ọwọ́ rẹ̀ ti gé yánnayànna. ó ti ṣèṣe burúkú ẹ̀jẹ̀ ti ń dà lọ́wọ́ rẹ̀ pé inṣàlá inṣàlá so bẹ́ẹ̀ náà ni ìgbà tẹ́nìkan kọ́kọ́ ṣubú sí kànga ẹnìkan sì ń bẹ ń tòsí rẹ̀ òun ó dì wọ́n mú lérò pé o ò ní jẹ́ kó òun ṣubú síbẹ̀ ìwọ náà lára o ní nǹkan kan tó gbé ọdún o ní ọ̀rọ̀ àdìpẹ́ yìí méjèèjì o sì wá lè fèmí kí n tẹ̀lé ọ tẹ́mi ò ní fẹ́ lómi so ẹni tí wọ́n fà náà tún fẹ́ lómi tó bá ti pẹ́ ẹni tí wọ́n fà òun bá rí gìkan dì mú ó rí òpó kan rọ̀ mọ́ sẹ́wọ́n pé ẹni tó dì mọ́ àti wọ́ ẹni lọ kànga o ibi tẹ́ wà nù ẹni tó dì mọ́ wọ yóò rí ẹsẹ̀ rẹ̀ dì má nígbà tí wọ́n bá ti kú láyé rẹ̀ òun náà ní jáwọ́ sẹ́ni tí ó gbà yín kó yín kó nù kàngán bá dé ẹni tó wà lókè wọn ni kò di ẹni tó di mú dáadáa wọn á máa gbìyànjú àti yọ ẹni tó di onam so ṣùgbọ́n ẹni tó yẹ pé òfurufú ló ń dì mú ìwọ tó ń lọlẹ̀ sọ̀rọ̀ pé wọ́n yára ju ẹni tó wà lókè lọ ìyára tiẹ̀ tó bá fi gbóná mú òun náà ní lè dúró máa o yọ tẹ̀lé ọ ni ẹnìkíní di ẹnìkejì mu ẹnìkejì di ẹnìkẹta mu ẹnìkẹta di ẹnìkẹrin mu tó bá pẹ́ ẹnìkarùn náà ń bẹ ẹnìkẹrin náà ò ní kò ò ní fà. nígbà tí gbogbo wọn wá ṣubú sínú kànga wọn kú Ali ibn Abi Talib radiyallahu anhu ó lẹ́ni tí àwọn èèyàn tó ẹ́ pé àwọn gbẹ́ kànga yẹn bá wà wọn kàn. tẹ́ máa ń sọ pé ìyìn ogún ọdún a máa jóni lọ́wọ́ kàńgá tá a ti gbẹ́ tipẹ́ táwa ti gbàgbé kí ló máa ń ṣe ẹ̀yin aráàlú yìí sọmọ pé wọ́n máa ha kí ló máa ń ṣe yín kàńgá tá a ti gbàgbé pa gbé àwọn kàńgá náà ni wọ́n ní the attention àwọn èèyàn ti kó nu kàńgá báyìí àti ti jẹ́ ọlọ́mọgbà wa lọ́wọ́ ẹsẹ̀ tá a mà dì tiẹ́ jẹ́ mẹ́wàá sẹ́yìn náà mọ̀ bí tiẹ̀ ṣe jẹ́ mẹ́wàá ni ó ní pé ìwọ ọba fi kankan lẹ̀ kọ́ ọmọgbẹ́ káwọn èèyàn wá dákú mo rò pé yé wọ́n sọrí mẹ́lẹ̀ kí wọ́n kú káwá múlẹ̀ sáà múlẹ̀ àní múlẹ̀ ó dàbí kẹ́nìkan ọmọ bọ̀ ni wọ́n páàkì mọ́tò ta ọkàn kan mọ́tò rẹ̀ lágbòyìn lọ́ba kú lọ́ba ni ẹ bá mi gbé kó wájú mọ́tò mi lọ lé tèmi nítorí wa lójú rí because jẹjẹjẹjẹ mi mọ páàkì kalẹ̀ wọ́n sọ pé ah mọ́tò rẹ ló ṣe sábàbí kú rẹ̀ lè má dá ah, ọ mọ̀ pé mọ́tò rẹ tọkàn lágbo ló fi kú ni ah, tèmi tí a jẹ́ ọba tí ma páàkì síbẹ̀ yẹn kọ́ wa máa ma kọ́ sọ̀rí mẹ́lẹ̀ sálàbà ah, ṣèdí tí wọ́n fi ń wá àwọn bàbá tó gbẹ́ kànga nù ọlọ́mọdé agbẹ́ kànga dáràn tó. وقضى للأول بربع الدية سعلي بن أبي طالب أقول من لا نيو يسي واد وادو إني ما yéésì kékeré ni wọn máa mú bérébéré ni mà ìfarabalẹ̀ ìfarabalẹ̀ aliwa ni ntọ́wà ń bẹ̀ ní sinipé ẹ̀yin bàbá ń kàga kéde bá ní ayẹrí ẹ sanwó bóòlù ẹ ti wá da lẹ́jọ́ wọ́n ní ẹni tó kọ́ ṣubú sínú kànga yẹn ẹ fún ní ìdá kan nínú mẹ́rin díà kí ni ìdá kan nínú mẹ́rin díà ìyẹn ni kí ràkúnmí mélòó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ńlọwọ́ ẹ̀mí tiẹ̀ mélòó ràkúnmí lọ́lọ́run ti pè lọ́wọ́ ẹ̀mí mùsùlùmí ọgọ́rùn kí ló dé tó fi wá jẹ́ pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀ fún lówó ẹ̀mí tiẹ̀ wọ́n ṣàlàyé wọ́n ní ẹnàhó hẹlẹkẹ fọwọkọhó tẹlẹẹta torí pé èèyàn mẹ́ta ìlẹni tó tún parun lórí tiẹ̀ sọ ìyẹn ni pé kànga tiyín ìdákanu mẹ́rin ní patukó nínú ku rẹ̀ ẹnìkíní ẹnìkejì ẹnìkẹta kan ṣubú lé lórí àwọn náà kó kọta kọtakọta torí pé tọ́ba mọ́ǹkàgá yín nìkan ni díyà lẹ̀ bá san pé àmọ́ gbà tó ti jẹ́ pé èèyàn mẹ́ta tún ṣubú lé lórí á sọ pé ṣíṣubú tiwọn ńlójú ó kú but ipa mélòó sálukú kó wọn kó ipa àdákanu mẹ́rin ìdákanu mẹ́rin ìdákanu mẹ́rin ṣàjẹ́ pé ìdákanu mẹ́rin díyà ńlẹ́sàn fún un ẹnì kejì òun tiẹ̀ ìdákanu mẹ́ta díyà ni ọgbà nítorí pé kìí ṣe kànga lọ́pàá èèyàn méjì tó ṣubú lé lórí mo rò pé àwọn ni àwọn ni wọ́n ṣe sábàbí ikú rẹ̀ torí di eléyìí ìdákanu mẹ́ta díyà lẹ́sàn fún un torí pé èèyàn méjì yòókù àwọn ni wọ́n kó da méjì nù mẹ́ta sẹ́sì mọ́kítà bá ti mú two over three kí ló kù tó fi pé ẹyọ̀kan ẹyọ̀kan díndín ó one over three. dájẹ́ pé ipa tí kànga yín kó nukú rẹ̀ ìdá kan mẹ́ta ni àwọn èèyàn méjì yòókù ni wọ́n ṣe sábàbí tó fi kúkú two over three tọ́ ẹnì kẹta ńkọ́ wọ́n ní òun tiẹ̀ ìdajì díyà lẹ́sàn fún ìdajì díyà lẹ́sàn fún nítorí pé èèyàn kan tó ṣubú lé lórí ló ṣe sábàbí kù tiẹ̀ ó kó dajì kànga yín náà kó ìdajì ajẹ́pẹ́ san ràkúnmí mélòó fẹ́lẹ́ yìí ràkúnmí fifty. tọ́ ẹnì kẹta ẹnì kẹrin ẹ san díà tó pé fún torí ẹnìkan kan ṣubú lé òun lórí kàga yín náà ni. so Ali bin Abi Talib adájọba tẹ̀rí kékeré ṣe garagara nínú ìmọ̀ ẹ̀yọ́ kan sọ pé ẹ̀ ń lọ́wọ́ à ń bẹ̀ ni pé díà mẹ́rin nù abẹ́ẹ̀kọ́ ni pé ràkúnmí mélòó àkúnmí ọgọ́rùn mẹ́rin ẹ sọ pé ẹ lọ bí ẹnikẹ́ni léèrè òfin ọ̀ni ẹ ẹ gbọ́ òfin rẹ àbí ti lé tọ́lọ́mbà o tọ́ ìgbà tó dájọ́ tán bẹ́ẹ̀ ọkàn wọn ọba lẹ̀ wọn bá lọ bá nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ́dún tó tẹ̀lé ọdún tó tẹ̀lé wọn lọ bá nàbì wọn wá sọ ń tọ́ ṣẹlẹ̀ fún ànàbì anabi wa ni ẹjọ́ tí Ali ibn Abi Talib dá ó ṣe déédéé tán bẹ́ẹ̀ ni imam al-Bazzar ni ló ṣe mú jáde nínú musnad tiẹ̀ eléyìí túmọ̀ sí pé ìdájọ́ anabi nù sallallahu alayhi wa alihi wa sallam nípa àwọn ẹni tó ń ṣubú sínú kànga tí wọ́n wá kú báwọn ká pín mọ́tò náà lọ já sínú kòtò sobọ́nsì jánu kòtò mọ́tò mẹ́ta náà tún ṣubú lé ọkàn jẹ́ pé kòtò ń ta lálọ́ọ́bá náà kékeré sẹ́nìkan lọ́gbẹ́ sẹ́nìkan lọ́gbẹ́ kòtò lẹ̀ eléyẹn yàtọ̀ eléyẹn yàtọ̀ wọ́n á lọ bá àwọn èèyàn àwọn ẹni tí wọ́n wà nù mọ́tò kejì kẹta kẹrin tàbí òye wa wípé ìwọ àti wọ àti wọ ẹ̀yin lẹ kó ìdá mẹ́ta nu mẹ́rin pa nínú ku rẹ̀ a jẹ́ pé ẹ san ìdá kan nu mẹ́rin díyà rẹ̀ ẹnì kejì ńkọ́ àwọn méjì tó kù lókè wọ́n san ìdá kan nu mẹ́ta díyà rẹ̀ àwọn tó wà nù ọkọ̀ kejì ńkọ́ àwọn tó wà nù alákọ̀ọ́kọ́ wọ́n san ìdajì di àwọn àwọn tó wà nù mọ́tò ẹlẹ́kẹrin tó tani ọ̀sẹ̀ di àwọn àmúwọ́ ọlọ́ọ̀ ní tiwọn mo rò pé iye torí ta ló ṣubú lé àwọn ìsẹ́ni tó ṣubú lé wọn àmúwọ́ ọlọ́ọ̀ ní kú tiwọn ọlọ́wọ́ forí jàn mùsùlùmí ti ṣe jẹ́. àwọn tiẹ̀ sọ pé àwọn èèyàn yìí wọ́n kọ̀ wọ́n kọ̀ ìdájọ́ tí Ali Abi Talib tó ṣe lọ bá nàbì sallallahu Ibrahim nítòsí Kaaba wọ́n wá sọ wọ́n wá sọ ìròyìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ifá nàbì sallallahu alayhi wa wá ní ẹjọ́ tí Ali yìí dá anabi sallallahu alaihi wasallam ni àwọn mọ̀lẹ́bí ẹ̀yà àwọn èèyàn tí wọ́n ní wọ́n pa ẹnìkan o àwọn ní wọ́n san díyà fẹ́ni tó yẹ kí wọ́n san fún lódiwọ̀n bá ti dájọ́ nítorí pé ẹ mọ̀ pé tí èèyàn bá ti máa mọ̀ sí kópa yẹn sọ àwọn mọ̀lẹ́bí ìyèkan ìbátan àwọn ní wọ́n bá yẹn san díyà. àmì tó bá máa máa ṣe kú pààyàn mọ̀lẹ́bí iye kan ìbátan kan sí tí ọ̀bọ̀ san nítorí pé ìwọ lọ màmá lọ dáràn ìwọ lọ láyà rẹ̀ ìwọ náà ló rọ ẹrù rẹ̀ eléyìí jẹ́ báwọn. eléyìí túmọ̀ sí pé ọlọ́run mẹ́jọ ara ìdá o. irú ìṣẹ̀lẹ̀ yìí kọjá tí wọ́n lè sọ fún yàn pé àìbá àmàtírù rẹ̀ bá ti ọmọ fà nìkan kan o fún yìí sọ bẹ́ẹ̀ nítorí pé òun náà fa ẹnìkan torí pé òun fẹ́ pa ẹnìkan náà sì ṣàdédé sọra rẹ̀ lẹ̀ fún pé òun fẹ́ pa o ṣùgbọ́n ẹni tó fààyàn ààbò ló ń wá fẹ̀mí rẹ̀ wíkẹ́ bọ́yá ìwọ ẹsẹ̀ rẹ̀ ọ̀ràn lẹ̀ dáadáa mi ní rí ọ fà tèmi náà fi ní rébọ́ ṣubú sínú kànga tó bá mà dájú sáká pé bó ń ṣe ń lọ tóun fa ọmọlàkejì òun yun ó lè já sí kú fún un mùsùlùmí ò ní ṣe bẹ́ẹ̀ nítorí pé tó bá ṣe bẹ́ẹ̀ ò ti ṣèkà mùsùlùmí ò ní ṣe bẹ́ẹ̀ torí àwọn ìsọ pé tírọ̀ ẹ̀ bá ṣẹlẹ̀ má fẹ́ kan o ọ̀fà ẹ̀rọ ni tá lọ́ọ́ mà tẹ́sẹ̀ rẹ̀ ọ̀ràn lẹ̀ tí ó jẹ sábàbí tó fi ní lọ sẹ́wọ́n ká lágbára dúró lọ ẹlòmíín wà tó ẹkẹtọ ọba fà ó ti pé kò rí nǹkan dì má ó ń gángan fúnra ara rẹ̀ ẹrù ibi tó kíde tọba fà yóò dùn ìwà mú pé bẹ́ẹ̀ ni orí yàn fà ó sì máa pé gbogbo orú àwọn èèyàn yòókù wọ́n pé bí wọ́n jẹun ẹsẹ̀ wọn ọ̀rẹ́ lẹ̀ tọba fà wọn bá wọn tẹ̀lé ọ ni pé bí tọba rí ọmọ àfà lọ so èèyàn ọmọ talẹni náà téèyàn fà tí ó lè dúró lẹ́gbẹ̀ẹ́ni tí ò ní lè dúró ṣùgbọ́n tó súnmọ́ náà ni pé oníkálukú ọ̀fẹ́ fa ẹnìkan torí kó wọn má bàa parun tẹ̀lé yìí pàtàkì tọ́ ẹ̀yìn lẹ́yìn kí ni ìdájọ́ anabi sallallahu alaihi wa sallam fi man tazawwaja imra'ata abi lórí ẹni tó bá fẹ́ ìyàwó bàbá rẹ̀ àwọn bàbá wọn tó máa ti fẹ́ ìyàwó kan kọ̀tọ́ káwọn sọ pé àfẹ́ o nígbà tí èsìpọ̀ bìnrin tán láyé kọ́lá bá tán láyé wọ́n tán náà nù kó sinmi wọ́n á pọ̀ fẹ́ ìyàwó bàbá rẹ̀ nígbà tí èsìpọ̀ nǹkan ń sọ ọlọ́run lẹ́dàá wá sílé wọ̀. ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا wọ́n ní gbogbo àwọn bàjẹ́ àwọn ranu àwọn àrégbè wọn yẹn kò sí ìtọ́lọ́wọ́n bá ròyìn pẹ̀lú àwọn ròyìn burúkú mẹ́ta báyìí ẹ̀rí ńgbà tó lọ́n fẹ́ sọ nípa zina wọn ni wọ́n lọ́ọ́ kọ́rọ́ bu zina. innahu kana fahishatan wa sa'a ṣùgbọ́n gbà tí ọlọ́run bá ń pa wá láṣẹ ká ṣọ́ra a gbọ́dọ̀ fẹ́ àwọn ìyàwó bàbá wa níyàwó ó ní innahu kana fahishatan ìṣekúṣe ni wa maqtan ntọ́lọ́ wọn bá ń sì bínú sí ní ìbínú tó ní agbára ni wa ojú ọ̀nà tó sì burú ni. tòun torí délé yìí ká ara kí ló fẹ́ fẹ́ yàwó bàbá rẹ̀ sí kí ló fẹ́ fẹ́ yàwó bàbá rẹ̀ sí tó ọ gbà tó kìtì bàbá rẹ̀ nìkan ni àwọn àwọn wọnú ọgbà yìí ọgbà tí ọ̀tọ́ kọ́ wọ bàbá rẹ̀ ọ̀bá àti ẹ̀tí kò láyé bàbá rẹ̀ wọn kúta ẹ̀kú wa sọ pé ọmọdé lélẹ́yìí ìgbà tí láti gan fẹ́ àwọn náà mọ̀ pé àwọn fẹ́ fún wa ni so because eh, agbára àwọn dáàdì tún ní má sọ wọn retí kí bàbá rẹ̀ kú kó súyàwó rẹ̀ lóko ó dájú pọ̀ ọ̀gbádùn tí ìbá tiẹ̀ ṣe pé ayé bá ti bàjẹ́ ó ti dàrú bó ló ṣe máa ṣe lórí ìyàwó bàbá rẹ̀ wípé òkè tí bàbá rẹ̀ gùn ìwọ náà fẹ́ gùn ọ̀gbádùn torí de eléyìí wala tankihu ma nakaha aba'ukum minan nisa. ìlà máa kọ́dé sálẹ̀ máa kọ́dé sálẹ̀ fàgáǹgbà tó fi dé ẹ gbọ́dọ̀ pa. ọ̀dà nísìn ẹ mọ̀ kínú alukur'an wọ́n ní gbogbo nakaha nikah tí ń wá nínú alukur'an ń tá a gbà lérò pẹ̀lú rẹ̀ òun náà ní sísọ yìí kì í sábà wá. pẹ̀lú ìtumọ̀ bíbá obìnrin lò tó ń ti kó nítumọ̀ méjèèjì ẹ̀yà fìbí kan ló ti wá bẹ̀. ọlọ́yìn ló dára wá ní sọ ẹ̀ ń tọ́ lọ́kọ̀ in talaqaha fala tahillu lahu min ba'du hatta tankiha zawjan ghayra fa in talaqaha fala junaha alayhima. أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله iketi ẹ lọ kọ ìyàwó ní kíkọ kẹta ìyàwó yìí ò ní jẹ̀tọ́ fọ́kọ mọ́ o ó ti fún láéláé títí tí ó fi fi ọkọ mi tó bá fi ọkọ mi. ṣé fífẹ́ ńlásán tó pé wọ́n ti so yìgì kó ló wá di pé yọ wọlé ẹ ti jọ ní díìl àbẹ́ ìjọ ní díìl ọba ló ń kọ́ lẹ̀ kí wọ́n kàn lọ fẹ́ nǹkan rẹ̀ padà kótó. la hatta taruqi usaylatahu wa yazuqa usaylatak kò lè ṣeéṣe ó dìgbà tí wo obìnrin bá tọ́ oyin rẹ̀ wò. tó náà tóyin rẹ wò tí ọba bá ti sí balùpọ̀ kò lè jẹ́ tọ̀fọ́kọ rẹ alákọ̀ọ́kọ́ ok bọ́ọ̀ ni náà ti wá dẹjú tí àwọn rẹ̀ wá di mẹ́ta ìpín ní báyẹn tọ́wọ́ di nǹkan sí lásọ wò kó tó di pé tún láǹfààní àti padà ọlọ́run kìlọ̀ fún anu kálíbà sọ́ra kọ́mọ́kẹ́jẹ́ pé ńkọ́lẹ̀ tọ́ ibẹ̀ yẹn àgbọ́yé fala tahillu lahu hatta tankiha zawjan ghayrahu ìtumọ̀ rẹ̀ ni pé títí tọkọ rẹ̀ mi ò fi bá lò kò tó wá tọ́ lábẹ́ òfin ọlọ́run pé tó bá ti bá lò tàì bá lò kọ́mọ́dé ẹyọ náà lọ́kọ́ bá ń kọ́ lẹ̀ kí n fẹ́ padà pé kí n ọlọ́mọdé. anábì sallallahu alayhi wa sallam oni laana allahu muhalila walmuhalalala ọlọ́run laana ẹni tó fẹ́ bá wọn sọ obìnrin tí wọ́n ti kọ́ lẹ̀ ń kíkọ́ lẹ̀ mẹ́ta tó ti dè wọ̀ fọ́kọ rẹ̀ àkọ́kọ́ tó fẹ́ bá wọn sọ dẹ̀ tọ́ fọ́kọ àkọ́kọ́ ń ọlọ́run laana rẹ̀ ọkọ àkọ́kọ́ náà tó fẹ́ sọ dẹ̀ tọ́ fún ọlọ́run laana náà. iná làá máa ń sọ pé yọ́ọ́ máa gbé pẹ̀lú ọkọ tuntun tó fẹ́ yẹn wọ́n jọ wá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ títí àìbá àmà bá ṣètọ́ nìkan náà tún kó sàárín tiwọn náà lẹ́yìn ìgbà tẹ́gbèrègbè tẹ́gbèrègbè bí ká pé bíi twenty years abẹ́rẹ́ nǹkan mẹ́ so fẹ́ẹ́ pé gbogbo ó ti di body without engine so ṣètọ́ nìkan náà bẹ́ sàárín wọn wọ́n parí ẹ̀ títí kọ̀ ìyanjú lọ́wọ́ náà ń kọ́ lẹ̀ wọ́n wá rí lórí títì ké xeyir inṣàlá wọn náà ní xeyir wọn ti fi bẹ̀rẹ̀ lẹ o wọn ti fọ lórí ibu tiẹ̀ lẹ o ẹ o ké gbogbo obìnrin bá ti kó lọ́dọ̀ ọkùnrin lórí ibu náà ni wọn ti fọ lórí ibu tiẹ̀ lẹ o tó lóun náà bá rí tọ̀ tó ń lè jó lórí rẹ báyìí ní tó wọ́n á fẹ́ padà so ìgbà yẹn ó tún wá ní kíkọ́ lẹ̀ mẹ́ta afresh lórí rẹ̀ yàtọ̀ sí ti tẹ́lẹ̀. okay nísìn ìgbà tó lọ wọn sọ pé wala tankihu ma nakaha aba'ukum minan nisaa illa ma qad salaf wọn ní tí bàbá wa bá ti lè so igi fóbìnrin kan pínrín bàbá wọ ọba àti ẹkọ lẹ kótó sí aṣọ rẹ̀ wò kótó di pé ìyàwó yẹn wọlé bàbá lòun ọ̀fẹ́ má haram lóbìnrin yẹn fún ọ láéláé abẹ́rẹ́ nǹkan mẹ́ haram lọ́jẹ́ fún ọ láéláé tó ń torí ẹ̀ nígbà tí èsì pé àwọn obìnrin tán láyé wọ́n á lọ fẹ́yàwó bàbá rẹ̀ pé ni ah, ẹni tó bá gbádùn gan náà mọ̀ pé no no no no no it is unbearable unbearable ara kan ò sí tó gbádùn tó lè gbàrú ẹ̀ gbọ́tà gbọ́ pé ẹ̀ kí ni ẹ máa tẹ́ra ẹ̀ nàìjà tọrọ fọ́kálẹ̀ ni pàápàá láwùjọ àwọn Yorùbá yìí àni wọ́n ní bàbá kan kú gbàtí bàbá yẹn wá kú ọmọ rẹ̀ kan kò tiẹ̀ tí ì jẹ́ kí nǹkan ó tutù ó sì ń gbóná fẹlifẹli náà ni lọ́ba ní òun sú ìyàwó bàbá tí bàbá fẹ́ ká òun sú lópó torí kẹ́lómi ọmọ gbà mọ̀ ń lọ láì ṣe mọ́tò bàbá ó lọ sú lópó ó ní torí ọmọdé lélẹ́yìí subahánàlá ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run kọ́dà gan wọn ni kíni ó tún ti bímọ bíi mélòó fún un a'udhu billah eléyìí àtàkàtà ni nínú nǹkan tí wọ́n máa ń ṣe láyé jàhìlíà nù wọ́n máa ń fẹ́ ìyàwó bàbá wọn wọ́n máa ń fẹ́ ìyàwó bàbá wọn kọ́tọ́kọ̀tọ̀nà kọ́ fẹ́ ìyàwó bàbá rẹ̀ ókè tí ò bá tọ́kọ̀ fẹ́ ala sunnatillahi wa rasulih. ní ìbámu pẹ̀lú àti ọlọ́run àti ìlànà ànábì Muhammad sallallahu alaihi wa sallam tọ́wọ́ àtọ́kọ́ ọmọ báyàwó bàbá rẹ̀ ṣe zìnà. wọ́n tún ló tún kọ́mọ̀ láwọn agbọ́n bòmí. wípé àwọn ìyàwó tí bàbá wọn fẹ́ àwọn náà ni ó tún máa bá wọn sùn. ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àtúnṣe pé. ọmọ ọkọ rẹ̀ ní ń bímọ fún kì í sọkọ rẹ̀ wàlà hàwùlà wàlà quwwata illa billah àsakásá ni ẹ ìbàjẹ́ tó kọjá gbogbo ìbàjẹ́ tirẹ̀ lọ́lọ́run sọ pé ayọ̀ alladhina amanu la yahillu lakum an tarithu an-nisaa karha ẹ̀yin olùgbàgbọ́ òdodo kò tọ́ sí yín kẹ́ ẹ máa fi tìpátìkù kẹ́ ẹ máa fi jogún àwọn obìnrin tìpátìpá kí ẹ fi jogún obìnrin èyí tí yorùbá ń pè lópó ni wọ́n súpó rẹ̀ kọ́tọ́ ẹjọ́ obìnrin ọlọ́kọ tó bá tún wù lẹ́yìn ikú ọkọ rẹ̀ tó bá wù láti lọ́kọ nu léyìí ó lè ní tó bá wù ọkùnrin náà láti fẹ́ lọ́kọ rẹ̀ bá sì kú kọ́ máa lọ rẹ̀ mọ́nà nígbà tí ìsìnkú ẹ̀ rà lẹ́rú àbẹ́ gbà lẹ́rú ẹjọ́ máa lọ tiẹ̀ láyé jahiliya tí ọkọ obìnrin kan bá ti kú ẹni tó fẹ́ jogún obìnrin yìí nǹkan tí ó ṣe ni pé yọ lọ wá aṣọ kan tó bá ti má sọ yọ sọlù obìnrin ni yọ sá yóò rí dájú pé aṣọ yẹn kàn la tásọ yẹn bá ti kàn la kò lẹ́jà bá kàn nu ma yóò ó ti jogún rẹ̀ ń islam ọ̀farama islam sì ṣe léwà kíká fẹ́ àwọn ìyàwó àwọn bàbá wa. wọ́n gba ẹgbàá wá wá imaamu ahmed àti anasai àtàwọn míì wọ́n gba ẹgbàá wá wá látọ̀dọ̀ albaro ibn azib radiyallahu anhu qaal laqitu khali aba burda ọmọ ẹ̀yà màmá mi ọmọ ìyá màmá òní wọ́n ń pè ní khali ọmọ ìyá màmá mi à ń pè ní bàbá bọ́rdà wọ́n máa ahọ́rọ́ àyà lẹ́ni tó gbé àsíá lọ́wọ́ faqal ọmọ ìyá màmá mi wá sọ pé arsalani rasulullah sallallahu alayhi wa alihi wa sallam ila rajulin tazawwaja imra'ata abihi an an akutula wa akhudha mala allah anabi sallallahu alayhi wa alihi wa sallam wọ́n máa rán mi ní sí ọkùnrin kan tó fẹ́ yàwó bàbá rẹ̀ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ọ̀ràn burúkú ẹni tó fẹ́ yàwó bàbá rẹ̀ ni wọ́n rán mi sí wípé kí n pa o kí n sì gbẹ́sẹ̀ lé gbogbo dúkìá rẹ̀ kí n kó wa wala karama ọ̀sàpọ̀nlé fẹ́ni tí ó fowó àtàrà rẹ̀ ra bùkù ṣé náà ni wọ́n ń dọ́gbọ́n sọ fún ọ tó ń hó sẹ́nu tó ń bínú tó ń sọ pé ẹnìkan ò lè bá ń sọ mo ti fẹ́ ìyàwó bàbá náà mo ti fẹ́ lẹ́yìn náà àwọn ti ń sọ̀rọ̀ gan táwọn náà so iye àwọn ìyàwó wọn ni ẹ gbọ́dọ̀ fa ó rò pé bó ń ṣe ṣe ìgbésí ayé jákujàku ó rò pé bẹ́ẹ̀ náà làwọn èèyàn ń ṣègbésí ayé rádaràda wọ́n ń gba ọ̀rọ̀ mọ́dìẹ rẹ̀ lọ́wọ́ kú wọ́n ní òjò wọn la àkìtàn lọ́ọ́ jẹun tó bá yẹ pé irú alẹ́ mọ̀kan bá mọ̀ pé irú ìdájọ́ yìí ní retí òun sọ̀rọ̀ kókò bá ti ṣe làákà tipẹ́ ẹ sì ti mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run ẹnìkan bá ṣẹ̀ sí òfin kan nínú ṣẹ̀ríà tí ṣẹ̀ríà ti dá irú ìyà tí wọ́n gbọ́dọ̀ ṣe fónítàn tí ọ̀bá fi lè jìyà ńláyé wọ́n bá sun pamọ́ ni wọ́n fi pamọ́ fún dídọ́ gbẹ̀ndẹ̀ alqiyama. gẹ́gẹ́ tó wá nínú hadithi Ubadah ibn Samit radiyallahu anhu anabi sallallahu alaihi wasallam ń dákọ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ọwọ́ sọ àwọn etí ìyà ìyà pàtó tá a fi jẹni tó bá ṣerú rẹ̀ tó ti wà ní àlàkalẹ̀ nínú ṣẹ̀ríà anabi sallallahu alaihi wasallam ń sọ pé ẹni tó bá ṣe ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ yìí láti lè fìyà rẹ̀ jẹ láyé fa huwa kafaratul yọ jẹ́ pẹ̀sẹ̀ rẹ fún lórí ẹ̀ṣẹ̀ amẹ́ni tí wọn ọba ti fìyà rẹ̀ jẹ láyé fahuwa tahtal mashi'ah yọ ọmọ bẹ lábẹ́ bí olúwa ẹlẹ́dàá bá ti ṣe fẹ́ in sha'a afa an wa in sha'a azaba tó bá wù ọlọ́run aṣàmójúkúrò tó bá sì wà fìyà jẹ tó kí ní ń dùn mọ́ àní wọn dáràn wọn dáràn tó yẹ pé lábẹ́ òfin ọlọ́run ọwọ́ ti kú fún ọ̀pọ̀ àwọn à ń sọ pé kí n lójú òrírí àbẹ́ẹ̀nì kò sí nítorí ọ̀daràn òrírí so ẹni tó bá gbọ́n òní ni kò gbọ́dọ̀ dọ́la ó tètè kúrò lọ́dọ̀ obìnrin tó jẹ́ ìyàwó bàbá rẹ̀ yẹn wàá sì mọ tọrọ àforíjì dọjọ́ kú pàápàá jùlọ tó bá ṣe pé wọ́n ọmọ pọ̀ tọ́ tẹ́lẹ̀ àní tìtorí ńtọ́sẹlẹ̀ tí ọ̀dà tó burú sọ pé wọ́kọ́ lọ lọ pé wọ́kọ́ lọ lọ ọmọ tóbìnrin yẹn ti bí fún ẹ wọ́n náà lóní

gbogbo dúkìá rẹ̀ tó sì kó jọ ẹgbẹ́ wa a ti gbà kúrò lọ́dọ̀ rẹ̀ a sọ pé wọn ò lòfin ṣẹ̀ríà láwùjọ tiwa ẹ má dẹ́rù bà mí kìí ṣe àwáwí nítorí tó o bá di ìyá rẹ̀ láyé ń dúró di ọlọ́lùkìyàmù ṣé wọ́n wàá pààyàn lálùkìyàmù náà wọ́n ò ní pààyàn lálùkìyàmù ọ jẹ ìyà ẹ̀ṣẹ̀ tó ṣeun pẹ̀lú irú ìyàtọ̀ lọ́n bá fẹ́ láti fún ọ tó bá di lọ́lọ́ kéèyàn ìyẹn jẹ́ láyé yóò jẹ́ ọ̀rọ̀ náà àbáyọ lórí ẹ̀ṣẹ̀ yùn tó bá di jọ́gbìn lọ́lọ́ kéèyàn ìyẹn kùnà láti jẹ́ láyé ah tó fi kún ìtàn dájọ́ tọ́lọ̀ dáhùn fún tó bá di lọ́la gbé ndẹ̀lù kìyàmù. ó tún wá ń lé ẹgbàá wa mi èyí tí wọ́n gbà wá látọ̀dọ̀ Muawiya ibn Qurra látọ̀dọ̀ bàbá rẹ̀ onátúgbà látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ ọlọ́wọ́n bá pé ọ́nù sí i ana Rasulullah sallallahu alaihi wasallam ba'athahu ila rajulin a'rasa bi imra'ati abiy fún anabi sallallahu alaihi wasallam rán lọ sọ́dọ̀ ẹnìkan o tó gbé ìyàwó bàbá rẹ̀ ó gbé fàvọ́rọ̀bà ọ̀nùkọ òun bá bẹ́ orí ẹ̀ sàárè yẹn bẹ́ orí onítàn ẹ mọ̀ pé tẹ́bá tẹ́bá ní bẹ́ orí ẹ̀ lọ́pàá òfin lọ́pàá ànábì sallallahu alaihi wasallam ní kọ́ bẹ́ orí ẹ̀ kí lọ́pàá yùn òfin lọ́pàá kò síbi ọrùn ẹni tí wọ́n ní kí wọ́n bẹ́ orí rẹ̀ ó ṣe yí tó pọ́n tí wọ́n bá ti fi ìdásí báyìí ọ̀bẹ̀ ni. ẹ kí bá a ṣe dùn láàmú ọlẹ burúkú ni wọ́n bá ọlẹ burúkú kọ́dà díẹ̀ míì ó lè ṣòro pa yẹn lọ́ngbà mi ẹ kó adìẹ tẹ bá pa tọ́bẹ̀ yẹn ọ̀bá mú o tún lè dìde pé tẹ́ ẹ rò pé ẹ lè rón gbèsè káti ẹ pé ẹ dúnbó adìẹ bẹ́ẹ̀ ti adìẹ wá tún dìde kí lẹ́sìn ẹ dáhùn ẹ dáhùn á. Ah? ẹ wá dá ọ̀yà Greek agriculture scientist naam kí lẹ́ ṣe a máa rere o ẹ̀yin tó ẹ kó níbẹ̀ ṣe ṣe nu léyìn àwa kékeré sọ lónìí ẹlẹ́ni sọ bóyá lẹ́ ti ṣe àtúnmú wọ́n lé bí ẹṣin bá dá ni àtúngùn ni ẹ gbà torí tá a bá ti tún mú pínrín tá a tún ti dòkú mbete tí a ké lábẹ́ òfin ọlọ́run tẹ́ ẹ̀ bá ń du ẹran ọbẹ̀ yẹn ẹ̀ máa rẹ̀ ẹ̀ máa rẹ̀ ẹ̀ máa rẹ̀ tẹ́fì rẹ́ kásán rẹ̀ méjèèjì àti gògóńgò rẹ̀ gbogbo bí atẹ́gùn ń gbà ibi tó ń jẹ́ ń gbà wọ́kàlá tẹ́ ẹ̀ bá ń du tẹ́ ẹ̀ ń du tó di pé ọmọ mi orí kékeré àti ọmọ pé ó màálù rọ sòkè sí màálù nìkan gbogbo nǹkan ní rọ́jú o tó ní ìsinyìí wọ́n gbọ́ rí wọ́n gbọ́dọ̀ kékeré òtẹ́ tó tún gbọ́dọ̀ lọ ó ti dòkú mbètè ọlọ́run ló lè ṣàánú pẹ̀lú ní tàǹjẹ̀fá ọ̀pọ̀lọpọ̀ adìẹ tó ti dénú sàásùn tẹ́ nǹkan ti láwọn ọlọ́run ló mọ ọ̀nà tó gbà kó tó dénú sàásùn ọ̀pọ̀lọpọ̀ màálù tẹ́ ń jẹ tẹ́ ń fọ́ ọgùn ọlọ́run lọ́mọ processing tó gbà sọ́tọ̀ àbí ọ̀tọ̀ wàláhì ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ náà làwọn àgùntàn yẹn ṣé àkànlè máa jẹ ẹran ká sì má máa wo bẹ̀ ẹ̀rú ń báyàn fa kí ẹ bá ń gé ẹran yìí báyìí bá ń gé ẹran yìí báyìí bóun ẹ̀ sì pa gàn tí wọ́n mọ fíkì òbí yẹn sì ń pẹ̀ràn akọ̀rẹ́ adìẹ lọ arẹ lọ arẹ lọ ọbẹ̀ yẹn ti mú pọ̀ pọ́n orí kan bọ̀ ọ́ wọ́n ti ní àwọn gbọ́dọ̀ kí ebísí ńlá ọlọ́ orí ti já bọ́ àtún gbọ́dọ̀ jẹ́ lábẹ́ òfin ọlọ ẹnìkan yà àdìẹ̀ta máa lóòzù máa pọ̀ ẹ̀kọ́ pọ̀ wọ́n ṣe é du pẹ̀lẹ́pẹ̀lẹ́ so eléyìí túmọ̀ sí pé tán bàbá yìí wọ́n bẹ́ orí ẹni tó fẹ́ yàwó bàbá rẹ̀ ẹnìkan ní síbẹ̀ ni fífẹ́ ìyàwó bàbá ṣe burú tó ó burú jù bẹ́ẹ̀ lọ ó burú jù bẹ́ẹ̀ lọ yaani Islam ó ń la pọ́nlé ó ń níyì ó ń lẹ yẹ kò fi àbùkù fẹ́ni bọ́dì bóòlù bóòlù wọn náà ti fẹ́ sọ ganan rí ọlọ́fẹ́ ìyàwó bàbá rẹ̀ àá ṣe bóòlù ayé ti dorí kodò tó báyẹn gbàdáwò ṣe àwọn òyìnbó sẹ́wọ́n kó òyìnbó ẹ̀. Eh, ó kàn jẹ́ pọ́lọ́n kádàrà pé wọ́n rí wa mú lẹ́rú nípa wàláhì tẹ bá sọ́ọ̀dì gbogbo kọ́ltsọ̀ wọn kí ni bẹ́ẹ̀nbẹ́ kò sọ́ọ̀là most especially tẹ bá gbẹ́sìn yìí kí ni à ń pè lọ́la jù kò sọ́ọ̀là ju kọ́bọ̀ nínú tóyìnbó ń pè lọ́la jù ẹjá ti fáìlì bẹ́ẹ̀ nítorí wọn kẹfẹ́ fààyàn bẹ́ẹ̀ ni kí lọ́dọ̀ òyìnbó kí ni bẹ́ẹ̀ wọ́n ń bá rẹ̀ gán wọ́n gbogbo àwọn culture bíi ẹranko bíi ẹranko uh, mọ́mí I want to show you something ìyá rẹ̀ ní ọba sùn fa ní àwọn culture yẹ̀yẹ́ o àwọn sọ̀rọ̀ kà sọ̀rọ̀ sọ pé ìfẹ́ lọ sí Europe ẹ mọ̀ àpò òyìnbó yìí ṣe bẹ́ẹ̀ yẹn òyìnbó yìí ṣe bẹ́ẹ̀ yẹn ìwé ìlẹ̀ bàbá òyìnbó pẹ̀pẹ̀ ọ̀dà kankan màjọ òyìnbó rọ́ọ̀yì náà lọ. so nínú Islam ah bàbá wa ẹni àpọ́nlé ni o bàbá wa ẹni àpọ́nlé ni kó wá jẹ́ pé ọjà tí bàbá rẹ̀ ń ná ni wọ́n fẹ́ lọ gbà mọ́ bàbá lọ́wọ́ ọ̀gbádùn ni láti ìsìnkú ọ̀gbádùn bàbá mu rárá rárá rárá wala tankihu ma nakaha aba'ukum minan nisa ok inú lílà wà àwọn ìyàwó bàbá rẹ̀. wọn ò wọn wọ jẹlibáàbù nínú ilé inú ilé lazawa. wọn tún lè máa sá fún ọmọ ọkọ wọn bí wọn sọ lẹ́yìn pé káì ètò tiẹ̀ wù mí jù nù àwọn ìyàwó bàbá mi á ọdájú pọ ọgbádùn ọgbádùn rárá rárá tá a mú ọ lọ àrò wọn ò ní ike káwọn ọmọ ọkọ rẹ tí kó wá jẹ́ kí gbogbo ìtọ́lọ̀ ní o gbé pamọ́ ló fi máa tàwé ìròyìn. wọ́n máa wọ ṣọ́tìníkà nínú ilé lẹ́gìsì nínú ilé wọ́n máa wọ kọ́mú lásán àti pátá nínú ilé níwájú àwọn ọmọ ọkọ rẹ ọ̀rọ̀ ní ìjọbọ́lọ̀ tí wọ́n gbọ́dọ̀ fẹ́ wa ọ̀bàyéjẹ́ ni ọ́ ọ̀bàyéjẹ́ ni ọ́ yẹn rádaràda ni ọ́ ókè káti ẹ pé wọn ò ní fẹ́ ọ náà gẹ́gẹ́ bí òfin Ọlọ́run sọwọ atọkọ ajẹ pé gbogbo kọ̀rọ̀ kọńdù ara rẹ làwọn ọmọ lè yà ń fọ́tò àwùjọbílẹ sẹ́wọ̀n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin míì àfàwọn tọ́lọ̀ ń bá sànù wọ́n kọ́kọ́ tètè gbọ́rọ̀ bí ìgbà tó ṣe pé abẹ́gun létí ni wọ́n. ẹ máa wẹ̀wọ́ ọmọlúwàbí ẹ má máa wẹ̀wọ́ ọmọ táà ẹ má sì torí pé nulẹ ọkọ yín lẹ wà gbogbo àwọn ọmọ yìí ti ń rí yín tí ò léwu ó léwu ó léwu torí pé ṣètọ́nì yìí ṣàdédé kan wá ṣiṣẹ́ rẹ̀ yóò ti kọ́kọ́ máa dẹ àwọn tàkúté kan tẹ́ ẹ bá ti ń rí bẹ́ẹ̀ tẹ́ ẹ ń bọ́ bẹ́ẹ̀ yóò fi padà wá débi ètò ṣe é pé páńpẹ́ tí èmu yín lọ́rùn pa ẹ padà kó bẹ́ẹ̀ torí ẹ̀ ká bẹ̀rù ọlọ́run ká bẹ̀rù ọlọ wala tankihu ma nakaha aba'ukum minan nisa'i illa ma qad salaf gbogbo ìyàwó bàbá yín ẹ gbọ́dọ̀ fẹ́ wọn o ẹ gbọ́dọ̀ fẹ́ wọn bàbá yín bẹ láyé àbí òsì láyé ọ gbọ́dọ̀ fẹ́ yàwó bàbá rẹ bàbá rẹ ti fẹ́ yàwó kan kọ lẹ wọ wá lọ fẹ́ ọ gbọ́dọ̀ dán wò ó gbọ́dọ̀ dán wò tọ wọn ni wọn bẹ lórí o wa khammasa mala wọ́n sì pín owó rẹ̀ sọ́nà márùn-ún sẹ́mi pé fẹ́yì wa ma afa Allahu ala rasulihi min ahli al-qura falillahi walirrasuli walidhil qurba walyatama walmasakin márùn-ún owó rẹ̀ ti di fi sabilillah wọ́n pín in eléyìí túmọ̀ sí pé ọ̀ràn ńlá ni o Yahya ibn Ma'in olùmọ̀ńlá gidigidi nípa hadith oní hadha hadithun sahih tó kò sí èméjì nípa rẹ̀ ọbẹ̀ sẹ́rin lẹ̀ ajẹ́ pé kí ni ìdájọ́ ẹni fẹ́ yàwó bàbá rẹ̀ wọ́n pa dúkìá rẹ̀ ńkọ́ ó di ti Baitul ó di fẹ́yì kọ́ ló ń wa. aljawzajani ọ̀kan náà olùmẹ̀sìn islam nù káma ma bá sì máa pa àwọn orúkọ wọn yìí yìí ṣe pé àkàn máa pọ orúkọ kínní kan àwọn ọkọ tí ì ṣe ti mùsùlùmí abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n lè sọ pé kínní kan mango park mango park mo rò pé wọ́n páàkì mọ́tò sílé tiẹ̀ àwọn ọkọ lẹ́ẹ̀ma há sórí tó bá dárúkọ àfa ìsìlámù kẹ́ wàá wọ pé kí orúkọ ẹ lọ gbọ́n jẹ́wú zajani jẹ́wú zajani àwọn kan wà báńtọ́ pọ̀ ibnu khuwaize mindad ibnu khuwaize mindad sọ àwọn kan tó yẹ ká mọ àwọn olùmọ̀tì ẹ̀sìn islam wa nù yìí tó lọ mọ ha ronaldinho romario ronaldo maradona gbogbo àwọn kọ̀ọ̀kan tí ò wúlò bí wọ́n ti ń dákọ náà máa ṣẹ̀ṣẹ̀ báyìí bí wọ́n ti ń gbé bọ́ọ̀lù bí wọ́n ti ń gbé bọ́ọ̀lù kìn. ẹ rí i pé tó wáyé pa àwọn olùmẹ̀sìn Islam náà là bá dààmú pẹ̀lú wọn àwọn náà bá máa kọ́mọ̀ fẹ́ ṣe mà nítorí pé àwọn nǹkan táwa dààmú pẹ̀lú ẹ náà la ní àwọn ètò àkàtì àní tó ẹjẹ́ á dààmú pẹ̀lú àwọn olùmọ̀tẹ̀sìn Islam ẹ Jani àyàn ah, lọ wo biography rẹ̀ ta ni eléyìí kí ni torí ṣe fún Islam nínú ìtàn gbèsè ayé àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wàláì téèyàn bá ń kà ó ti tó lẹ́kọ̀ọ́ kódà èèyàn ò ronú yóò sún ẹ̀jẹ̀ kíkí làwọn náà lè fi ilẹ̀ fẹ́ni tí ń bọ̀ lẹ́yìn wa láìfù wọn ń rò pé mínítì kan sọnù wọ́n ń ṣèṣirò fúnra wọn lórí gbogbo àsìkò kọ̀ọ̀kan kí ni mo lè fi ilẹ̀ fálùmọ́ yìí tí ó jẹ nǹkan àǹfààní fún alẹ́yìn kù mi tí ọmọ jẹ sọ́dà kọ́tún jẹ́ ìyà tèmi ọ̀bá sí láyé má iná nìtumọ̀ gbogbo àwọn òwe lóríṣiríṣiríṣiríṣi àyàfi téèyàn ọ̀bá rò bẹ́ẹ̀ bá pé wọ́n ti kọ́ ń parí wọ́n lo láìfù tiwọn dáadáa ọ̀kan náà olùmọ̀wá nù jẹ́wọ́ wọ́n sọ pé wọ́n gbé ẹnìkan wá bá alhajjaj alhajjaj. wọ́n fi ṣe gọ́vnà ní al-Iraq wọ́n àjẹntò burú bàjẹ́ ó tún jẹ́ pòkí àgbà nítorí pé anabi fi hàn wá ibi Abdullah ibn Zubair radiyallahu anhu tó jẹ́ ọmọ àkọ́kọ́ táwọn muhajirun tí kọ́ bí lẹ́yìn ìgbà ṣe hijira sí Madina ọwọ́ ni ó ti àjáde burú bàjẹ́ fa ó burú bàjẹ́ njọ́tọ́ kọ́ fi jẹ gọ́vnọ̀ ní alẹ́ Iraq alẹ́ Iraq kò sì pọ́pùlà pẹ̀lú pé àwọn ará abẹ́wọn gbọ́rọ̀ wọn burú bàjẹ́ ntí wọn náà wọn lé sẹ́sìn kó burú bàjẹ́ kálọ́ yẹ fi sọ̀rọ̀ rẹ̀ òun náà burú bàjẹ́ ni so bó ṣe wá dé ọwọ́ amúláwání rẹ̀ ó fi wé orí ó tún fi wé ojú mẹ́nu. àwọn èèyàn wá rí ẹyin ni rí ọkàn wa ni ó jókòó lórí mímbà tẹ́sí mà gẹgẹ bí àwọn èèyàn náà ti rí nìsín làwọn èèyàn náà ti rí tele. wọ́n ti máa retí pé ah tuntun yọ sọrọ gọ́vnà tuntun yọ sọrọ ó tó sọrọ kò sọrọ ó tó sọrọ kò sọrọ àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ni ni bí ẹyẹ ọkàn lọ jókòó kábẹ̀ dáre sì ní gbogbo ẹ̀ nísìn gbọ́ nígbà tí wọ́n sọ̀rọ̀ lọ́ba ni sẹ́rí ẹ̀ lè dá mi mà mi lágbájá ọmọ lágbájá ẹ̀ lè dá mi mà àmọ́ ńgbà mo bá tú láwà ní kúò lórí tú kúò lójú tú kúò lẹ́nu ẹ̀dà ẹ̀dà ni tó tí wọ́n fi ṣe gọ́vùnà lẹ́yìn lórí ẹ̀dà mà wọ́n ti sọ̀rọ̀ yín fún mi púpọ̀ púpọ̀ kí ẹ̀yin aráàlú ẹ̀ gbọ́rọ̀ so ṣùgbọ́n èmi wọ́n máa kìlọ̀ èmi sì lọ́yàn la hmm, àti pé mo rí i pé àwọn orí kan ti pọ́n àsìkò àti ká wọn ti tó èmi ní ká o láì ṣe máńgò ó ní sẹ́ẹ̀rì tó wà ń bẹ̀ ni pé tí mo bá fi lè pa ẹnìkan láṣẹ wọ́n lọ́ọ̀hìn ó jáde gbẹnu lẹ̀kùn yìí tó bá gba lẹ̀kùn kejì kọjá máa bẹ orí ẹ̀ ah ẹ mọ̀ pé yes ajáde nìyẹn ó burú bàjẹ́ ajáde wọn wá fẹjọ́ sùn ike ẹnìkan ẹgẹtasọba ọkta ó fi tipátipá ẹhẹn fi tipá bá nílò nílẹ̀ èdè lárúbáwá ó là ń pè ní ẹgẹtasọba ọkta al iqtisab ẹnìkan fi tipátipá báyàwó bá àǹtí rẹ̀ àbábúrò rẹ̀ lò ọmọ ìyá rẹ̀ bìnrin àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ tọ́ fàl ajáàjọ wa ni àhàbẹ́sọ ẹtìmálí that is the first step ẹtìmálí tọ́ ẹ wá lọ bá wa béèrè àwọn tó bá ṣẹ́kù nínú àwọn sàhábà nàbì Muhammad. sallallahu alayhi wa alihi wa sallam kí la lè fún kí la lè fún ìyẹn ni pé tó ń ti pọ̀ dàrán ni tó ń ti pé pòkì ni wọn rẹ̀ njẹ́ ń pa rẹ̀ kò garagara rẹ̀ ẹ̀ríkì láyè garagara pọ̀ ntọ́ ọ̀dàmà tó ọmọ kankan wọ́n kàn máa sọ pé ẹ bẹ́ẹ̀ ni bí ẹnìkan ni wọ́n ní òkúkú láàárọ̀ wọ́n ti wẹ̀ tán wọ́n ti ṣe gbogbo ẹ̀ bí aago mẹ́ta wọ́n á ní ẹja gbé lọ pálọ̀bù malẹ̀ àfáàyàn wa sọ pé rárá o àdéhìsì kan wá fáànàbì sọlá àṣẹlá ní ká má máa bòkú malẹ̀ láago mẹ́ta <laughs> ó di lẹ́yìn aago mẹ́rin àhà àdéhìsì tuntun àbẹ́rẹ́ nǹkan mẹ́rin dípò kọ́ra sẹ́nu ẹ̀ ń dédé síbí kò sẹ́ni tí ń bá jiyàn o. òun ló kàn fẹ́ dá wàhálà alẹ́ ńgbọ́lọ́mọ̀ náà dé tiwọ́ nítorí wá nínú hadith pé sàábé sọ pé àkókò mẹ́ta wà náà nàbì sallallahu alaihi wasallam sí náfìlà ń bẹ̀ mẹ́ta lórí méjì tún kò ó di márùn nípa ti náfìlà ni a gbọ́dọ̀ máa òkú lásìkò náà àkókò mẹ́ta ṣùgbọ́n àkókò mọ́sí náà fílà oúnjẹ márùn mẹ́ta lọ́wọ́ à ń bì méjì wà ń bò mí. alákọ̀ọ́kọ́ tọ́jọba kan rí gbàwó lọ́jọ́ sì máa ń kan rí kákòókò sọ̀látò gbóhùrò tó tó nì àkókò sọ̀látò gbóhùrò ń kú bí ìṣẹ́jú márùn ìṣẹ́jú méje títí tóòrùn fi yẹ̀tàrí ọ̀wọ́ àlàfo ìṣẹ́jú márùn àbí méje àbí mẹ́ta kan gbà mí. àkókò kejì òun náà lásìkò tó òòrùn yọ lọ́wọ́ títí tó fi gbéra sókè àlàfo ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré ni torí gbà tó òòrùn yọ lọ gangan gangan tó fi gbéra sókè tásìkò bóhà tó fi wọlé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìgbà tó òòrùn máa ń wọ̀ lọ́wọ́ tá a fi di pé ààrí òòrùn máa rárá rárá èwo wa mẹ́ta ẹ gbọ́dọ̀ bòkú mẹ́lẹ̀ ó lẹ́yìn aago mẹ́rin sí mẹ́rin ààbọ̀ ẹ gbọ́dọ̀ fáwọn wa an taqulu ala Allahi ma la ta'lamun nínú ẹ̀sìn lánlá onáníkẹ́ máa sọ nípa ọlọ́run tẹ́ mà. jẹ́ àtìpókì ni àmọ́ bó ti ṣe pòkì tó kò láyàkáyà kọ́mọ adásí tí ó mọ̀ kọ́mọ fẹnu wa rọ́ ó lẹ́ lọ́ wo talẹ́ni tó sẹ́kù nínú àwọn sàhábà nàbì sallallahu alaihi amú ẹnìkan kó dáràn kó fi tipátipá bá àbúrò rẹ̀ lò kí ni ká ṣe fún nínú tẹ gbọ́ lẹ́nu anabi muhammed sọlọ sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n bá lọ bá abdullahi ibn abi mutarif radiyallahu anhu faqal ó ní sami'tu sọlọ sallallahu alayhi wa sallam yaqul man takhatta hurma al-muslimin. fọ̀kútù وسطه بالسيف. Fáànàbí sallallahu alaihi wasallam sọ pé ẹnikẹ́ni tó bá fi lè fa ọ̀wọ́ àwọn mùmíní tó bá fi lè fà yà. Ẹbẹ́ ikùn náà pẹ̀lú idà. Ẹbẹ́ kun rẹ̀ pẹ̀lú idà. Yẹn ni pé ni wọ́n pa o. So àwọn nǹkan tẹ̀ ń dìbẹ́tì náà dá lójoojúmọ́ pé àwọn tó bá fi tipátipá bá ẹnìkan lò kí ni kàn sí fún ẹ mọ̀ pé ìgbà tẹ́yìn bá ti nítọ́ ọlọ́run ò pé yín nítọ́ dájú náà ni pé ẹ rí wàhálà sí ẹ rí wàhálà sí tí ó pọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti tó wa pẹ̀lú tó fi mà wá nínú alukur'an àti tó fi mà wá nínú nabi muhammed sallallahu alayhi wa sallam ntọ́kàn kù wá kù òun náà ní ká máa ṣèwádìí. àwọn á sọ pé ànídìí òfin ọlọ́run ànídìí lànà ànábì sallallahu alaihi wasallam àmọ́ á bẹ̀rẹ̀ sí ní dìbẹ́tì rọ́ nísìsiyìí bá fẹ́ kọ ìwé nípa àwọn parliamentarians of Nigeria tí wọ́n ṣe lófin lọ́tọ̀ọ̀tọ̀ pé kí wọ́n máa ṣe fún ẹni tí ọba tipátipá bóbìnrin lò ní stéètì ọ̀tọ̀ọ̀tọ̀ ìwé òkun torí wọn ò tí ì rí ṣe ní national assembly wọn mọ̀tà àwọn stéètì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n rí ṣe láwọn òfin tó ṣe pé má anzalallahu biha min sultan àwọn òfin àwọn afọ́jú àwọn òfin àwọn afọ́jú ní stéètì kan àwọn sọ pé gbogbo tó máa mú tó fi ipá tó bá fi bóbìnrin lò kó tẹ̀ lọ́dà àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin tèmi ò jọ mọ̀ bí n tó ń ṣe ìṣe burú tó wọ́n wá sọ wípé à sábà ń tẹ́ lọ́dà yẹn ń gán tó níyà ìyá burúkú ní kíní ká bọ́ọ̀lù náà sì máa ń tó ń ṣe. ẹ dákun ewu lọ jọra o kò sí ètò jọra o ókè wọ́n ti tẹ́ lọ́dà sédìí rẹ̀ ó tún máa lé àbí òní lè ẹ̀yin scientist yóò lé dáadáa ókè sótún ní kọ́ máa ṣe zì kápò nǹkan lọ wà nítorí pé wọ́n ti tẹ̀ lọ́dà lápèjúwe kò fẹ́ ní fílíìmù má lọ títí fóbìnrin ṣé obìnrin ò lè wá nǹkan bọ̀ sí kó sì jẹ́ pé obìnrin náà ló yí orí rẹ̀ sọ́tún sósì tídìí rẹ̀ tún fi le ṣéèzì náà tún lè wáyé àbí ò lè wáyé yọ wáyé so ìyẹn ní kété bá tẹ̀ lọ́dà náà kò pé kí bàjẹ́ ọ tán pé kí bàjẹ́ ọ̀tán nǹkan tẹ̀ kà sí ni pé ẹsẹ̀ lọ́dà pé bọ́bá tiẹ̀ ṣe zìnà kò ní dọ́mà mo rò pé yẹ wa nítorí pé gbogbo fáktírì tí àyìnká tí ọ̀dọ́ mọ́tò máa wá ẹ ti fọ́ lójú ṣùgbọ́n kò túmọ̀ sí kò tún lè ṣe zìnà Islam wa sọ pé kí wọ́n pa èwo gan ló hàn yàn létí jù wọ́n pa ni ẹ̀kẹ́ lágbájá ń kọ́ ah, ọlọ́run kò forí tó kú mùsùlùmí Ah, ah. kí ló ṣẹlẹ̀ dé yín òye mi wọ́n pa ń kí ló ṣe bẹ́ẹ̀ ó fi tipátipá ó fi bẹ́ẹ̀ nìkan lónìí ẹnìkan náà sì ti ń plan pé òun máa ẹ̀ ìdí rẹ̀ àbí òní rọ yọ ọ̀rọ̀ bàjẹ́ torí sọ wọ́n ní ọ̀run ilé ayé gan ọmọ tí ọ̀rọ̀ akọ́lọ́ tó bá rọ̀ jò lánàá <laughs> torí di eléyìí eléyìí túmọ̀ sí ẹni tó bá ronú débi kí pípa ha ẹ dákun ẹ jẹ sagbídẹ mọ torí ìdílé yìí wọ́n ní wọ́n pa ni o wọ́n pa torí àwa nísinmi àti pé ntọ́lọ́ wọn bá ṣe lófin làwa fẹ́ tẹ̀lé ìlànà anábì sallallahu alaihi wasallam la fẹ́ tẹ̀lé àwa nísinmi o tọ́ àwọn olùmọ̀ẹ̀sìn Islam níta àwọn náà sọ nìyẹn o wípé ẹnikẹ́ni tó bá fẹ́ yàwó bàbá rẹ̀ àwọn òbí dàá ti mahramin abẹ́nitọ́ díwọ̀ fún ọ pé kọ́ ọ fẹ́rù ẹ̀ bí ọmọ rẹ bí àbúrò àbáǹtí rẹ bí màmá rẹ bí ẹ̀gbọ́n àbábúrò màmá rẹ ẹ̀gbọ́n àbábúrò bàbá rẹ ọmọbìnrin tó ọmọ ìyá rẹ lọ́kùnrin bí ọmọbìnrin tó ọmọ ìyá rẹ lóbìnrin bí gbogbo àwọn eléyìí tó bá fi lè lọ́fẹ́ kan nu àwọn pọ̀ ni o lọ gbọ́ yẹn o èsì tó kàn ṣẹ̀ríà pẹ̀lú pé orogún ìyá mi ní sẹ́mi o tọ́ níta olùmọ̀sọ ni pé yókùtàl wa yudkhalu maluhu fi baitil mal gbogbo owó tẹ́ni tá a pa ń bá wa ní a sínú owó àwọn mùsùlùmí kí máa náwó sòní wọ́n máa náwó sòní. الإمام ابن القيم وهذا القول هو الصحيح أرأي yìí lè tọ́ dọ́gba lè tọ́ lálàáfíà ẹni bá fẹ́ yàwó bàbá rẹ̀ ẹkú palẹ̀ máa kú ẹni bá lọ fáǹtì rẹ̀ àbá ọmọ ìyá rẹ̀ àbí kínní kan tó ní àwọn tá a kàkà lẹ̀ ẹkú palẹ̀ máa kú so eléyìí sì ní ìdájọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n imam malik àwọn sọ pé imam malik àti imam shafi'i àti abu hanifa àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn sọ pé hadduhu haddu zani ìyà ni tó ṣe zina láfi jẹ ìyá ni kíkọ́ wá pé ńgbà tó fẹ́ ìyàwó bàbá rẹ̀ yín so kò tí ì ní ìyàwó rí tẹ́lẹ̀ ajẹ́pẹ́ yọ jẹ gbọ́gọ́rùn-ún fún ọdún kan tó bá sì jẹ́ pé ó ti níyàwó rí tẹ́lẹ̀ á sọ lóko títí tí yóò fi kú nítawọn sọnù ṣùgbọ́n àdìsí wọn yìí wà very clear a ní ṣe yàtọ̀ láàrin abilékọ àtọmọye tó bá ti jẹ́ pé àwọn wọ̀nyí lọ́ba fẹ́ kí láṣẹ fún pa ni òkè kálukú ó sinmi lẹ́yìn jẹ́. Abu Hanifa tún wá tún ṣàlàyé kan. wọ́n ní tó bá kpọ́ fẹ́ àwọn bàbá rẹ̀ wọ́n so yìgì ọfẹ́ àbúrò rẹ̀ àǹtí rẹ̀ wọ́n so yìgì ọfẹ́ ọmọ rẹ̀ lóbìnrin wọ́n so yìgì àbẹ́rẹ́ nǹkan mẹ́ ọfẹ́ àbúrò àbí ẹ̀gbọ́n màmá rẹ̀ wọ́n àbúrò àbí ẹ̀gbọ́n bàbá rẹ̀ wọ́n so ọmọ ọmọ ẹ̀yà rẹ̀ wọ́n ni yóò ni ṣe ìyá eléyìí túmọ̀ sí pé bọ́yá agbèdìnà fọdún kan àbá sọ lóko akàn hàn létí ni tọ àní jẹ́ńyà àti zinau imam ibn al-qayyim wọ́n ti ọ̀rọ̀ ń dànù wọ́n ní wà xukmu rasulillahi sallallahu alayhi wa sallam wà qadọ́ oho àxọ́kù wa awla ìdájọ́ ànábì sallallahu alayhi wa sallam òun ló lẹ́tọ̀ọ́ jù pé ká tẹ̀lé òun ló sì yẹ ká ti síwájú. Abu Hanifa ẹ kú ìyànjú ṣùgbọ́n ìyànjú yẹn ò nítumọ̀ nítorí pé ijtihadun fi muqabili naqs ìyànjú ni tọ́tako ẹ̀rí fala hadda mina min al-i'tibar kò tiẹ̀ lẹ́tọ̀ọ́ sí ká wò sí ká nígbà tí yẹn ká bàṣọ jẹ́ ni fẹlẹ ìtumọ̀ sí pé wọ́n pààyàn o wọ́n pààyàn tọ lẹ́yìn rẹ̀ Ibn Qayyim tó fẹ́ ṣàlàyé pé kí lànà fi ṣe fẹ́ni tí wọ́n fẹ̀sùn kàn pé ó ní nǹkan kan pẹ̀lú ìyá ọmọ ànábì ìyàwó wọn pè ń yàwó wọn máa ń pọ obìnrin kan ní ummul walad ìyá ọmọ ìyẹn ni pé ẹrú sẹ́yìn ní tó bí ma fún yín nítorí pé òfin ṣẹ̀rí àsọ pé gbogbo obìnrin ipò rẹ̀ náà nípò àwọn ọmọ rẹ̀ tó ń bá jọ ọmọlúàbí tó lómìnira ọmọ náà máa jọ ọmọlúàbí olómìnira tí ìyá bá jẹ́rú ọmọ náà jẹ́rú yàtọ̀ sí obìnrin tó bímọ fólówó rẹ̀ torí o ò lè lọ́mọ rẹ lẹ́rú òfin kọ̀ ìgbà tó ti jẹ́ pé o lè lọ́mọ rẹ lẹ́rú ajẹ́pọ̀ ọmọ tóbìnrin tó dẹ́rù rẹ bá bí fún ọkọ ọmọ lòun òní wọn ń pè ní ummul walad òun náà lànàbì sallallahu alaihi wasallam tọ́ka sí nínú hadithi Jibril tó gùn ibi antalidal amatu rabbataha kẹrùbìnrin kó bí ọ̀gá rẹ̀ lọ́mà nítorí pé ọmọ tó ń ti bí òun òun ti dọ̀gá fún ìyá rẹ̀ o nítorí pé ọmọlúàbí lò ẹrú sí ìyá ẹ̀já dúró ń bẹ̀ ń fóni eléyìí túmọ̀ sí pé nínú òfin ọlọ́run a gbọ́dọ̀ fẹ́ ìyàwó bàbá wa o nínú òfin ọlọ́run ẹ máa ṣàkíyèsí bí ìṣẹ̀lẹ̀ bá ṣe ṣẹlẹ̀ pẹ̀lú farabalẹ̀ tó pé kẹ́ tó dájọ́ ẹ rí i pé tí ọ̀rọ̀ kan bá ṣẹlẹ̀ ní ìsìtàn ní kẹ́ ẹ dá sí àwọn ẹlòmínú tó bá rí tí àwọn míì ronú àwọn kan ah, ah, ọ̀rọ̀ yóò gbà ronú lọ púpọ̀ ó wà very very clear ọ̀rọ̀ ẹ sọ tí bàbá very very clear tó bá sọ tán lẹ́bàá rí i pé ọpọlọ rí òjìǹdò kankan òjìǹdò kankan ọmọ kankan sọ ẹgbẹ́ tó bá sọ débi kan tó wà tó bá wọn. tẹ̀sí bọ́rọ̀ gidi lọ́fẹ́ sọ ni ọlọ́run dákun jọpọlọ owó pé ẹlòmíì tó ń bá sọ̀rọ̀ ẹ pé ah, yìí ń mi ibẹ̀ náà ti mú gbogbo eléyìí bẹ́ẹ̀ ni toróyì rẹ pé rẹ pé torí ẹ̀ ká máa ní tí èèyàn méjì bá sì wà níbi kan tí ó nínú àmì pé làákàyè rẹ ti torí tó bá sì wọ̀ lọ́kọ́ sọ̀rọ̀ yóò hàn sí gbogbo èèyàn pọ̀ gbọ́n lọ títí. sọ̀rọ̀ tí máa ń ṣẹlẹ̀ sẹ́mi rojọ́ kalẹ̀ ní sí. ó rí i pé kò sí bórí rẹ̀ sì lè pe tó bá pè ọ̀lọ́kọ́ sọ̀rọ̀ yóò hàn sí gbogbo èèyàn bẹ̀ bó wàá ní òsè ní kọ́gbọ́n nú ọgbọ́n yín tó eléyìí jẹ́ bá ń torí ẹ̀ tá a bá fẹ́ dá sọ̀rọ̀ pàápàá jùlọ táwọ̀ bá ṣẹlẹ̀ tó ń fẹ́ kẹ́ dá sí i ó yẹ kẹ́ ní farabalẹ̀ gan-an ẹ lè yára gbọ́ àmọ́ lọ́ra láti fèsì káwápè wọ́n nìkan náà wọ́n kẹjọ wá fún wọ́n nìkan náà ló sì dá so wọ́n náà ọ wá yí padà sọ́dọ̀ àǹtí ń jà wọ́n Ike Baba alágbájá kápẹ́yìn náà wọ́n kúrò ẹjọ́ ìwà fún bóòlù ẹ̀ bá ti dà bàbá àti kó wá fún yín náà àlẹ́ mi wá ń bí yín nìyí tó tó bá pẹ́yìn ni wọ́n gbé wá ọgbọ́n tó kọ́ lọ́dọ̀ rẹ̀ ó ti pọ̀ jù àwọn ọ̀rọ̀ rẹ̀ náà ló fi mu tó fi kó fún sẹ̀yìn gan sọ pé tó bá kó wá fún yín kẹ́sì mo rò pé ẹ̀rí kan ara rẹ̀ ọ̀rọ̀ wọ̀ lóòótọ́ ni tómi ló ṣe nu sí dáa ẹ bá níbẹ̀ lọ́n kó tún wa wá sí ọ̀nlá ẹ̀kọ́ kan máa já lọ bí ìgbàlà jẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ṣe wọ́n máa ṣe bẹ́ẹ̀ ẹ́ ńgbà tẹ́ tún á wí. yóò máa wò pé sẹ́ǹsì ń dájọ́ ìyá alágbẹ́dá kápá àwọn ọmọ tí yín náà lọ́jà lé ọkọ̀ tán kó wá fún yín bóò lẹ́sì dá sí. ẹ bá wa parí rẹ̀ kọ́ parí rárá à ń parí ẹ̀ nánu bóò lẹ́yìn oṣù lásù. inú ọ̀rọ̀ rẹ̀ lẹ́tì kọgbọ́n torí ẹ̀ ń sọ yìí pé kò lè já dájọ́ yàtọ̀ sí pé mo ti mòfin ṣẹ̀ríà o lè dájájọ́ tó o bá gbọ́n dáadáa torí pé gbogbo ẹni tó gbẹ́jọ́ wá tẹ́lẹ̀ náà ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí làwọn fẹ́ lò tí ó fi fẹ́ dabarú gbogbo nǹkan mọ́ ọ lójú tó o bá wá gbọ́n dáadáa yàtọ̀ sófin tó o ti mà ó mú wọn nù nǹkan púpọ̀ gbogbo bí wọ́n ti fẹ́ dabarú ẹ̀ mọ́ lọ́wọ́ ó ti ríran rí wọn. bí àpèjúwe ní ìsìn wọ́n ń rojọ́ gbàtà ń rojọ́ ọkàn rẹ ni ti ń rojọ́ tó bá ti rojọ́ díẹ̀ yọ yin mu tó bá ti rojọ́ díẹ̀ yọ yọ tè ó túmọ̀ sí nǹkan púpọ̀. kí ni túmọ̀ ká máa rojọ́ ká máa yin mu mọ̀ ń bí yín léèrè náà èmi ọ̀sọ́ pé yin mu o <laughs> so ẹ mu lọ́nà tó pọ̀ bákan náà ká lọ máa ọ ibi tá a gbọ́dọ̀ dé rárá rárá onílọ̀rọ̀ afẹ́fẹ́ yàwó bàbá wa o. untouchable so nítorí délé tẹ bá mẹ́nìkan tó ṣe bẹ́ẹ̀ ẹ dákun ẹ tètè gbìyànjú lórí rẹ̀ kọ́ pátì kó tó o kó jìnnà sóbìnrin yẹn o haram ni o ìwọ níjẹ o kó jìnnà sí i tó bá bá bẹ́ẹ̀ kú ó tún fi ntí òsì kún títí ń bẹ fúnra rẹ̀ wájú ọlọ́ torí ẹ̀ ká ara wa gidigidi. Gidi kálí bá a rí ìsọ látọ̀dọ̀ Ọlọ́run walhamdulilah obìnrin ọ̀tán láyé obìnrin pọ̀ sanwó-ọkọ ẹnìkan ní ìsìn tí máa ń wọ ọmọge yóò rí ẹni tí sùn wá abilékọ ọ náà rí ẹni tí ń wá ó ti bọ́ lọ́wọ́ à yóò rí ẹni tí sì ń wá mọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní. kpalẹ ma ti ma bí ma ni wàá rí yá lọ́fẹ́ lọ́fẹ́ àwọn bàbá rẹ̀ aburú pọ̀ ń bẹ onídìí ká máa sọ gbogbo ẹ̀ aburú pọ̀ ń bẹ ẹ sọ ẹyọ kán nínú àwọn aburú tó wà ń bẹ yàtọ̀ sí kọ́ lọ́ ń ṣe léwọ̀n bàbá rẹ̀ ò ní jámà kankan mọ́ lójú rẹ. bàbá tó bí ọ̀hún kò ní kankan lójú torí kí ni ń ṣe tí wọn náà sí òun àti ta ní jọ ń ṣe tó ti bẹ́ẹ̀ nìkan nu wọn ṣe báyìí. obìnrin ó tún wá mú ọta bàbá rẹ ní pọ́ńtọ̀ pé wọ́n tún gbówó ju bàbá rẹ lọ àbí òye bàbá rẹ ó ti di ó ti di dọ̀gọ̀rọ̀ ọ̀rọ̀ kó tó di kókó gbogbo ọ̀rọ̀ tí ọmọ ọ̀yẹ́ kọ́ gbọ́ nípa bàbá rẹ̀ tẹ́sí mọ̀ pé àwọn ọmọ mi náà wà fẹ́ kí wọ́n gbọ́n lọ títí ó lè sọ pé ní báyìí òun ò rí nǹkan ẹyọ kan mọ́ tí bàbá òun fi jò lọ ẹ dákun tó rọ lọ sọ̀rọ̀ nù sọ̀rọ̀ nù kí wọ́n sọ pé kò sí tí bàbá rẹ fi jò ọ lọ bàbá rẹ ju ọ lọ fíú fíú fíú ó ní bàbá òun fẹ́ yàwó mẹ́rin òun náà ti fẹ́ mẹ́rin bàbá òun kọ́lé mẹ́ta ó ti kọ́ mẹ́fà báyìí bàbá òun ọgbà oon kí ni tí wọn ti máa gbà láwọn àlùkà o oon ó sì ti gba m ẹ bá ń kọ́mplìtì ẹ̀yin ọmọ mfr pé bàbá òun ti gba òun ti gba mfr bàbá òun kéré sí náà bọ̀ òun la ilaha illallah ọ̀làbí ẹnìkan ni tó sọ pé wọ́n nílè máàmù nípa ó ṣe kútúbà lọ́jọ́ jùmọ̀ à àwọn ọ̀rọ̀ burúkú wà lẹ́nu àwọn èèyàn tí ò gbẹ́sìn yìí o ìmáàmù fa ó lẹ́yìn èèyàn bá ń dúpẹ́ ẹ̀ mo ti fi nǹkan ju ànábì lọ ànábì tí wọ́n sallallahu alaihi wasallam mo wá ń bi ẹni tí fún mi ró ìmọ̀ ní lọ sọ pé sixty three years lànábì lò láyé òun ti wọ sixty four báyìí ṣé bí ọdún ẹran hàràhàrà ni àwọn aṣọ pé wọ́n ti ju ànábì lọ báyìí pẹ̀lú nǹkan àwọn èèyàn sì tún wà mọ́ṣáláṣí irú eléyìí náà ẹ mọ̀ pé wọ́n tọ́lọ̀ kú kàkọ́ ẹ máa yẹ kó ṣẹlẹ̀ ń bẹ̀ tí ẹ bá pé kò yẹ kò tún dáa náà mo rò pé yẹ kó pàtí lẹ́nu nìkan pé what do you think I'm saying? subhanallah alaazim kí ló ń fa ànábì pé nítorí di eléyìí ẹ má jẹ́ àdán ẹ má fi orí ejò ẹ má fi họ mu o má fẹ́ ìyàwó bàbá rẹ o má fẹ́ ìyàwó bàbá rẹ o má fẹ́ ìyàwó bàbá rẹ o subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. èèyàn lè á sọ pé kí ló dé tẹ̀yìn ò ti pa onídèrè kí ló dé tẹ̀yìn fàgádágodo sí ọjà <laughs> bó ṣe jẹ ẹ fàgádágodo sí torí pé kò tiẹ̀ tọ́ rárá ká máa fi kànga sílẹ̀ ní dídé náà láì fàgádágodo sí pàápàá jùlọ láwọn àsìkò tó ṣe yí pé àwọn èèyàn ò sí ń bẹ ipa àwọn pa mi ó léwu àwọn ọmọ kéékèèké ẹ̀ kàn lè já kànga ni wàá pa àwọn ọmọ nǹkan wà tó yẹ pé gbogbo nǹkan tó léwu làwọn máa fẹ́ ṣe kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa ọmọ kan ló lòun fẹ́ bu omi tó fi sàlálà àfà ọ̀yìn lọ́mọ gbà kó kàgà tí ìbá ti páwọn èèyàn bẹ́ẹ̀ tòsí kọ́lọ̀ ń dákun kọ́ máa sànù wa torí de eléyìí ó yẹ ká máa fàgádàgòdò sí kàgà ẹni tó fẹ́ pọnmi kó béèrè kọ́kọ́rọ́ lẹ́yìn ìjábọ̀ tó jẹ́ alaikum salaam. ìwọ́rú ẹ̀wọ̀n káwọ̀ ẹ̀ ká ṣe sọ láti dáadáa dáadáa kò dí kèfèrí ẹ̀ṣẹ̀ rí àti dáa púpọ̀ ẹni tó báyàwó bàbá rẹ̀ lò tá a lápá tó má pa wọ́n wẹ̀ wọ́n fa sọ wé lára wọ́n sì solatul janaza sí lára wọ́n tún sin sórí tán àwọn mùsùlùmí nítorí pé mahdud ni kó tilà hajj jẹ́nà kùfùrà wọ́n pa nítorí pé mùsùlùmí tọ́sẹ̀ sófin ọjọ́ ìbí ikú kìí ṣe pé torí kó di kèfèrí walakin kìí ṣe gbogbo àwọn lọ́lá tí wọ́n ga lọ́lá nu wa ni ó sì sọ láti sílá àwọn èèyàn àwọn àyọ anas àbí òye wa àwọn ni ó sì sọ láti yẹn sílá náà. rárá o àmọ́ islam eléyìí wípé islam ọ̀sọ̀pọ̀tì kéèyàn fẹ́ ẹni tí ìyá rẹ̀ bá jẹ́ mùsùlùmá rárá kódà tán kẹ́ fẹ́rù wọn lọ́dà púpọ̀ torí kí ìyá yẹn ọmọ bá rí ọmọ yẹn túláàsì fẹ́ni tí èsè mùsùlùmí onítìyàn lágbọ̀ọ́yé ẹ̀sìn islam tó bá fẹ́ ọ ńlọ dáa púpọ̀ láti gbọ́ ọ lọ́wọ́ kíyà rẹ̀ kó wa padà wá sọ ọdẹ lẹ́sìn kọrin yó náà. kí ló ṣẹlẹ̀ o lè ní gbogbo nítorí máa ń kojú ẹnu láì sọ ìdílé ìjókòó ẹ pé àwọn àgbààgbà ládùúgbò àwọn àgbààgbà nù mọ̀lẹ́bí wọn bá yín dá sí mi ń kojú wàhálà tó pọ̀ lọ́dọ̀ àwọn òbí wọn látàrí kí wọ́n fẹ́ sẹ́sì àwọn ọmọ yẹn wọ́n rí kíkọ̀ sọ́nà àbáyọ fáwọn ju káwọn sá lọ lọ bóyá nítorí kí nǹkan lo jilbab bàbá rẹ̀ lè sọ di òkúta àdìgbòlù sẹ́rí pé kò ní jẹ́ kọ́ ọmọ yẹn kọ́ gbádùn ayé rẹ̀ mọ́ ó lè máa wọ́nà láti sọ ọmọ ọlọ́mọ léṣe torí pé múra nímúra ẹ̀sìn Islam ọmọ wa fẹ́ sá lọ sòmọ́wùlẹ̀ sá lọ nítorí pé e, ìṣòro tó ń kojú nìsín ìṣòro tá a mà túmọ̀ rẹ̀ ni ìṣòro tó sì lè lójútùú ni ọmọ nǹkan míì tó tún lè ṣẹlẹ̀ sí ọtọ ọba sá pàápàá jùlọ obìnrin ni wọ́ obìnrin àwọn ẹni tó kọ́kọ́ àwọn rescue rẹ̀ àwọn gbọ́ sílé o ti bọ́ lọ́dọ̀ bàbá rẹ̀ àwọn náà tún ní dínà agenda burúkú kan nípa rẹ̀ wípé àwọn obìnrin máa ní àwọn fi ṣèfàjẹ́ láì ṣe túwó sẹ́yìn pé kọ̀rẹ́ ni gbé ńgbà wọn kọ́lẹ̀ so àwọn máa wọ́nà láti bọ́ ṣe zina ni so ó rí i pé ń tọ́ sá fún ọmọnilẹ́gbẹ̀ẹ́ tó kò sí so wàá máa bá àwọn bàbá rẹ ẹgbẹ́ ọmọ púpọ̀ ni torí pé bàbá màmá rẹ tí ọ̀fẹ́ kọ sẹ̀sìn àwọn náà ń dán wò ni kọ́dà àwọn gan lè mọ́mọ́ bọ̀tò dúdú ni pé wọ́n ń dán wò ni wọ́n fẹ́ wo ibi tí mánìyàn lágbára dé lára rẹ̀. sòtún máa rí i pé gbogbo ní táwọn fẹ́ kó ṣe ládàá ò ṣe àwọn náà ló tún padà tún máa sọ pé ẹ àkókò máa fi tó ti rí àkídà yìí kọ́ kí ọkọ lọ fi ti ọkọ bólú ẹ ò kí yorùbá gbogbo àwọn náà kúkú sí ni máa sáwọn wọn máa ni láì padà so nítorí di eléyìí báyìí tọ́ ọ bá lọ sákò lé lẹ́yìn náà wọ́n ń jìyàn gbé lónìí tọ́ ọ bá lọ sálé tó kó sọ́wọ́ àwọn pọ́mọpọ́mọ ńkọ́ tẹ́ pé àtòkú àtàyè rẹ wọn ò rí má tọ́ ọ bá lọ sálé tó di pé okó sọ́wọ́ àwọn ẹni tó fẹ́ gún ọ sọ́sẹ́ tó fi dowó kí ló ń sá fún kí ló kó sọ́wọ́ ẹ̀ àti pé àwọn òbí gan ti ń fúnlẹ̀ mọ́ ọmọdé bíi kọ́ ọmọ fẹ́ sálé ó yẹ kó lọ sí làákàyè.

kí lè ń fẹ́ kọ́ mọ̀ sí eléyìí túmọ̀ sí pé ẹ jẹ́ kí a fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lú àwọn ọmọ wa gẹ́gẹ́ bí Muawiya ibn Abi Sufyan radiyallahu anhu ti sọ ọ sọ fẹ́nìkan náà gọ́vnọ̀ rẹ̀ ọlọ́nà méjì ló ká máa darí àwọn èèyàn gbà ó darí wọn kò àti dídarí wọn pẹ̀lú àánú nítorí tí èmi tí mo jó lórí pátápátá tí mo máa ń le sẹ́yìn gọ́vnà náà tẹ́ ẹ bá le orílẹ̀-èdè òní ṣe gbé o tí mo máa ń sì lọ rọ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ sẹ́yìn náà dẹ́ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ orílẹ̀-èdè ó tún dànù àmọ́ ẹ̀yin ẹ máa le máwòyàn èmi ọ̀ máa lẹ̀ fún wa bẹ́ẹ̀ lọ́ọ́ yẹ kí bàbá àtìyá ọ máa ṣe ń lé o kìí ṣe pé bàbá ti le lálejò ìwọ ìyá náà le lálejò torí wọn ní tí nǹkan bá ti le lálejò yìí fọ́ ni o tí wọn sì rọ̀ lárọ̀ jù yóò sàn yóò ṣe dànù tí bàbá bá ń le kí wọ yọ ọ̀rọ̀ tí bàbá ń le kí bàbá ọ̀rọ̀ ọmọ ọmọ rò pé mi bá pé kí n sá àmọ́ àdáàdì mi dáa púpọ̀ mi bá pé kí n sá àmọ́ mi ti dáa púpọ̀ wọ́n dáa púpọ̀ jù ní òjé kí n sá àmọ́ bàbá mi lè màmá mi burú ọmọ ọ̀sà o ọmọ ọ̀sà bàjẹ́ torí ẹ̀ kákíyèsí ẹ báwa náà ọmọ ẹnìkan ni wọ́n á jọ kàn tá à ń gbé pẹ̀lú wọn tọ́lá pé bí bàbá wa ṣe léwu náà ni màmá wa lé àwọn ọ̀dọ́ nídìí kí wọ́n ṣẹ̀ kọ́ wa á ti sá lé tipẹ́ náà ọ̀dà bàbá wa nìkan ló lé màmá wa ò lé màmá wa àti bàbá wa wá sí papọ̀ mọ́ tọ́ bá rìkọ́ọ̀lù history rẹ̀ ẹ̀mí ló lọ sánlé.

kìí sì ṣe gbogbo gbà náà lẹ́nu tó lé wọn máa lé tọ́rọ̀ bá gba ká lé òun ò lè ọ̀rọ̀ máa dùn ìyá náà àmọ́ ìyá ó máa gbìyànjú láti rọ̀ ń tiẹ̀ pé ah babalágbájá ẹ ṣe sùúrù ó dùn èmi náà àmọ́ ẹ ṣe sùúrù ìgbò láti fẹ́ rí ẹ ṣe sùúrù náà nì ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù tó máa ń gbọ́ yóò máa fi hàn pé mi ní sá mi ní sá inú kan bí dáàdì àti pé tó máa fẹ́ ṣe mí léṣe mọ́mí ò ní gbà àmọ́ tó máa tí tí bàbá lọ yí àdá tí tí àná yọ mọ́tò ẹnu ọ̀pá ló. kò burú ẹ yà lura yín pa ni ọmọ ti sá lọ. ṣé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọmọ yín wàhálà àwọn ọmọ mi ọ̀sà dédé burú àwọn òbí ní fà. sẹ́mi pété ọmọ ọba ti ránu ọkàn rẹ̀ ó lè ọkàn yẹn máa lè ni. tí ọmọ bá ti wá di pọ́kàn rẹ̀ lé ọmọ ti bọ́ ọmọ yín lọ. ó ń gẹ́ òní láàánú yín lẹ́yìn náà láàánú rẹ̀ ẹ wá ní à ah, ọmọ ti tójọ mẹ́ta tí ìkòkòrò ti ń yọ dáàdì lẹ́nu kò burú ọlọ́run alálàáfíà èmi <laughs> ti lọ ṣe èmi ah, lọ́wọ́ lọ́wọ́ kíni pé kíni ẹbí ò ti lọ́wọ́ wọn ẹbí ọlọ́wọ́ náà lọ fi láǹfààní àti máa tó ṣẹlẹ̀ ọlọ́mọ àfún alálàáfíà èmi ti lọ́wọ́ ah, ẹ lọ́kùn ṣé ẹ̀rí sẹ́sẹ́ lórí ọmọ ẹ̀rí sẹ́sẹ́ lórí ọmọ àbẹ́tẹ̀ bá láàánú à dáàdì mi àti àwọn olóyìn yẹn ti yan ẹ lẹ́nu àti wà ọ̀yà ọ̀yà ẹ wá kálọ̀ kálọ̀ mo tẹ̀ ní dentist kan ṣọ́ọ́lá tó bá yẹ ẹ̀yin wo tó bá ṣe kíní èyí tá a ti lọ náà ti tó àbá mi á lọ náà ni o. ọ̀la pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ iná sí tọ́ba yàrá ga àwọn ọmọ wa ti yàyàkuyà láyé sí ọlọ́ọ̀ni ọgbà wa ẹ̀yin náà yàyàkuyà yín bàbá ẹ̀yin màmá náà yàyàkuyà àní bàbá kan torí pọ́ máa jalè wọ́n ní kí wọ́n lọ gbé ayọ́ wa abọ́ ti máa fẹ́lẹ̀ mu wọn á da ògùn náà sí wọn á lè tẹ́wọ́ ọmọ bá tẹ́wọ́ wọn á gbé ayọ̀ yẹn rè ọmọ wa ń ké tó bá gbé kalẹ̀ tó bá gbé kalẹ̀ tó ó lè yọ pé ń bàbá ẹ sọ pé kó tún má jalè tí ọwọ́ ń bá fi lè san yọ sọ pé ẹ tí ìró lè jà ẹ máa gbà léyìí kódà tí bàbá rẹ bá jáfara ó lè jí gbé torí pé ẹ ti kọ́ ma ẹ ti kọ́ lélẹ̀ so àwọn bàbá màmá àwọn ló ń draft ọmọ láì mà kàkà kọjá pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ ti bá wí àwọn àkàwé àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ làákàyè torí pé ọmọ náà fẹ́ ṣe rí wọn náà ní làákàyè jẹ ó lè lọ dájú kó kọ́ máa sunkún nítorí pé ah mo bà bàbá mi nu jẹ́ gan o mo bà mọ́mì mi nu jẹ́ gan o irú ọmọ àwọn lèmi tiẹ̀ fẹ́ jẹ́ wọ́n gbìyànjú lórí mi èmi ń ṣe rádaràdá wàhálà yọ ya ìlẹ̀ ọmọ tó máa bá yẹn forí jì mí mò ń ṣe àdéhùn fún yín pé pẹ̀lú ògo ọlọ́ nítorí ní rí nǹkan ní nǹkan kí n mú ma ẹ wá ń wo oògùn ká pé oògùn láfi yọ lè lójú ẹ ẹ tún kọ́ ọmọ ilé olóògùn àbí ẹ̀kọ́ wọn lọ bẹ̀rẹ̀ láìsí gbogbo ojú ọmọ gbogbo tó bá rí nǹkan ní nǹkan kọ́ ọmọ òwú ẹ gbọ́rọ̀ gbẹ́rẹ́ yóò máa bẹ́ẹ̀ lé gbẹ́rẹ́ òfò so eléyìí túmọ̀ sí pé ẹja kéèsì bó làásì ń tírèèni àwọn ọmọ wa àwa gangan dákún ìbàjẹ́ tó máa ń ṣe wàláì à ń dákún wọ́n ìyá náà ń sìn ṣebí three thousand lọ́gbà pé ẹ ra tòmátò ẹ ra gbogbo ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni o sì ná one seven wọ́n tún sọ ọmọ pé èrè lóbìnrin jẹ́ bọ̀ ọjà ọjà ta àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ọ̀ wọ́n kú one three sápò ẹ dákun kí náà tún pelé náà ìyá jèrèjèrè ọmọ sì ń gbọ́ ike three thousand minus one seven cost one three mọ́mí láì ṣiṣẹ́ láì ṣàbọ̀ bẹ́ẹ̀ ni ọmọ mi bá ti ṣayé nu bàbá rẹ̀ ó tún fún mi lómi pẹ̀lú gọ́ọ̀lọ yóò jà ìwọ náà one three wọn ò ní rí náà tán tọmọ náà mọ wo ibi tó kó sí bá one thousand lọmọ náà mú sọ̀rọ̀ pé nìsí jàǹbá tà fún jàǹbá ara rẹ̀ àwa là ń bọ ọmọ jẹ o anything tábàárí tọmọ wa ń sẹ ẹjá kọ bìrà wa léèrè ẹjá kọ bìrà wa léèrè ahun burúkú ni wa o ọmọ rí nǹkan lọ́dọ̀ ẹlòmíì pọfupọfu yìí ń jò lẹra lọ lérí ẹ dáhùn ọmọ sì rí tọ́ pé ìyá kan tiẹ̀ wọn nulẹ̀ wọn yóò dín pọfupọfu yóò dín bọ́ǹs yóò dín kínní yóò tó máa fọ́mọ ọwọ́ yóò máa sọ̀rọ̀ yóò máa sọ̀rọ̀ ló gbogbo wa ni ẹ̀yin tí o ti jàmàlà ẹ̀bà alájẹ lọ́sàn ẹ̀yin kìíní tó wọ́n tún á sojú kòkòrò ó dì á ní. <laughs> ṣé ẹ̀bà náà gbogbo nǹkan gbogbo gbà. àwọn pápá tiẹ̀ náà lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ọkàn rẹ agbábi tí wọ́n ti ní pọfupọ́fù ni sì bọ́ máa rà ẹ dọ̀kúnnú àbí òye wa o tún gbé lọ́wọ́ ah, mo fẹ́ surprise ẹ̀ ni ah, ẹ bá sì ké ewó tún lélẹ̀ ẹ̀ ń jẹ òun náà ń jẹ yóò mọ̀ pé àbàbà ah, yìí ti da àkọ́jù so yàtọ̀ sí kọjá pé ọ̀dọ̀ ẹlòmíì ni ó ti rí ní táǹkì súyà so wọ́n á fún lẹ́yìn ọ̀kan tán wọ́n á gé fún pé kò ní gbélé mọ́ ẹ mọ̀ bẹ̀rẹ̀ bọ́ lọ́gọ́dá wà á ah, kí wọ́n ti bá súyà lọ so ẹ̀yin ò tírèèni ọmọ ti yín pé gbàdí fìdí málé gbogbo jẹkújẹ tẹ́ ń jẹ ń bọ́ mu alọ́nà àpọ́nlé so ọmọ òdìpé ń fẹ́ràn yín kò ní fẹ́ fi lélẹ̀ ẹ rí i pé àwọn sáré ọmọ train títì ilẹ̀kùn lé wọn máa wà gbogbo gbà ọmọ kan ò sí ní make attempt pò ń lọ sí tí ì bá sẹ̀yìn lẹ́ràn jáde àmọ́ tẹ̀ bá ti rán train ẹ̀mẹ̀wá mọ̀lẹ́wọ́dára ó tún ti lọ. sàáyélù wa ni ọ̀nà yín àwọn owó kínkìnkín ni sòkòlò ẹlẹ́dàá àkọ́kọ́ wa máa ṣe ọkọjá agbára ọkọjá mímà ṣe yóò tún máa bẹ́ lọ. so téèyàn bá ti ń bí ma wàhálà ti ń gorí rẹ ń pọ bóòlù ẹ̀sìn rọmọ ẹ̀ train ń bùkátà dùà bóòlù ọmọ gún sì máa gbọ́rọ̀ sí lẹ́nu ẹ̀ ń bùkátà dùà pé mo lé mo lé lásán ọmọ dìdàkudà ìyẹn ọmọ sọmọ yìí ní ma bẹ́ẹ̀ lé lórí à ọmọ ọlọ́run ọmọ ìyẹn ọmọ gbọ́rọ̀ sí mi lẹ́nu yìí agbára mi lọ́mọ òsè máa ṣe dáadáa lọ́mọ òsè máa ṣe dáadáa kọ́lọ́ ń jẹ́ káwọn ọmọ wa máa ṣe dáadáa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.